وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو بفو الله أدعو بفو الله a fi ọpẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó sọ ìgbé àti yín di Ramadan ìjọra 1435 tí àwẹ̀ Ramadan tó ń di bí ká sọ wípé bóyá 16 lé ní àwẹ̀ Ramadan ó di 16 léyìí tó nílé jù tí a bá wá bẹ̀rẹ̀ àwẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀fọ́ ọlọ́run kéèyàn parí ẹ̀ owó kẹ̀mọ̀ ẹ̀bẹ̀ náà ni pé àwa tí a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí kọ́lọ̀n kó káwà pọ̀ ara wọn tí ó parí ẹ̀ lẹ́yìn eléyìí kọ́lọ̀n kó mọ́ wá ṣe ìjẹ́ra 1435 tó ṣe dédé 2014 kọ́lọ̀n mọ́ ṣe ní ẹyọ kan tó kúta agbálayé la hawla wala quwwata illa billahi láì fi àsìkò wá ṣòfò agbọ́nrin tán ní ká fi sọ̀rọ̀ abala kan tí ó ní bùkátà sí àgbọ́yé tó sì yẹ ká farabalẹ̀ púpọ̀ jù kódà ká ní pé tí àsìkò wà dáadáa ni téyìn ó sọ láàrin wákàtí méjì mẹ́ta mẹ́rin téyìn ó farabalẹ̀ mú ní kọ̀ọ̀kan torí pé àwọn nǹkan tó yẹ ká gbọ́yé lò ní kódà tó wájá sí pé ń tó rọrùn àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí táwọn náà bá gbọ́rù dánilẹ́kọ̀ọ́ ìwé ọ̀nà lè sàánú wọn káwọn náà fi mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n pa fáwọn nípa Islam tí ó ṣe kéré tí ó rí bẹ́ẹ̀ wọ́n ní ká sọ̀rọ̀ nípa àsìgbọ́ eléyìí tí máa ń ṣẹlẹ̀ lábala Islam misconception about Islam tí a bá wo eléyìí yóò máa jẹ́ sùkúlù màfáàyìí àwọn àgbọ́yé ebú àwọn nǹkan tí ò rí bẹ́ẹ̀ táwọn èèyàn ó sì máa rò pé n tí Islam sọ nìyẹn bóyá kí n tó tẹ̀síwájú níwọ̀ já sí pé èèbò náà fi kọ tọ́pìkì yẹn nínú dictionary gangan nígbà tí wọ́n ṣàlàyé misconception wọ́n ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni a view or opinion that is incorrect because based on faults on what on faulty thinking or understanding òun náà ni èrò kan téèyàn ní àbúrò rí kan tọ́já sí wípé kò rí bẹ́ẹ̀ incorrect kò correct rárá kò bọ́ sójú ẹ̀ bó ṣe yẹ kó rí kọ́ yẹn kí ló fà ní wípé a gbé lórí faulty thinking orí èròǹgbà tó já sí wípé kí ni ó wà fọ́ọ̀tì èròǹgbà yẹn gan fúnra rẹ̀ rẹ̀ àléébù àbújẹ́ ìjẹ́kú bẹ́ẹ̀bẹ̀ àbíbẹ̀ẹ̀tì ẹ̀kọ́ àgbọ̀yé faulty understanding orí àgbọ̀yé ebú òun la gbé nǹkan lé lórí a sì ti pé ń tá a bá gbé lórí ìpìlẹ̀ ebú kí ni ọjà dé ń bẹ̀ náà àbúrú náà ni kí n tí mò ń sọ olè yíwa kí n tó bọ́ sínú ti Islam Ìbàdàn láwa yìí ní Ọ̀yọ́ state ẹni tí ò bá dé Ìbàdàn rí àbẹ́ni tí ò bá mọ àwọn èèyàn tàn wá láti Ìbàdàn ó lè ti gbọ́ àwọn nǹkan kan bóyá nínú oríkì Ìbàdàn bóyá àwọn ọmọ Ìbàdàn tó ti bá gbé rí kéèyàn wá kàn fún di pé wọ́n ní Ìbàdàn tí ọ̀dà lè ojú ló ṣe kí ni ojú lọ́rọ́ kẹ́niyàn wá kàn lè gbogbo àwọn ọmọ Ìbàdàn they are all thieves or armed robbers jama ẹ̀jọ̀ so correct that would be a misconception as ìgbọ́ni yẹ́mọ̀ mọ̀ pé táwọn sọ yàgbé yìí torí pé ní faulty thinking understanding orí àgbọ́yé egbú orí èrò ogun lẹ́ni ẹgbẹ́ lórí kìí sórí òdodo ó ti bọ́ mọ̀ àbàdà kan ṣe rí tí yẹn bá ṣiṣẹ́ bí yẹn ṣe ń jí petro rẹ̀ bẹ́ẹ̀ ni jí nǹkan tàbí iṣẹ́ ó jẹ́ àwọn òrùn àwọn ọmọ àbàdàn ó lè yẹn á rí pẹ́ntì èso ọmọ àbàdàn gan tó bá ti gbé láàrin àwọn àbàdàn yóò rí wà láì fẹ́ sọ bẹ́ẹ̀ jẹmọ́ sí tàn sọ́yà ní òye ọmọ ìbàdàn kátọ́jà lè di iṣẹ́ rẹ kò yọ it a wrong and incorrect conclusion kọ́ sọ fún gbogbo ọmọ ìbàdàn òní ni wọ́n nínú táwọn mọ̀ ní ìsìta bá sọ̀rọ̀ tó báyá bí Igbo ọmọ Igbo ẹ̀ẹ́rì pàwùjọ tán bá dé ìtọ́nìkan máa tà wọ́n máa ń ṣe sí náà yẹ́sọ̀ lọ ọmọ Igbo ọmọ ọ̀nà wọn tẹ́rì kó ń ṣe márèjì lọ títí lè fóbìnrin lónìí tán bá wà wọ́n sì máa mutí it will be wrong pé gbogbo ọmọ Ìgbò ó sì náà ni wọ́n ṣe tí wọ́n sọ there are so many modest persons among them àwọn tó ní tìjú tí wọ́n ṣe ẹranko wọ́n wà náà wọn ṣe tá à sọ yìí lè sọ misconception ni ọ̀dẹ̀ kan wá sáré conclude náà kẹ́nìkan náà wá sáré conclude àwọn nǹkan kan nípa Islam àbáwá tá a jẹ́ mùsùlùmí nítorí ìpìlẹ̀ ẹbú tó gbẹ́rù nǹkan yẹn lé lórí yọ́ ọ̀dẹ̀ kó yíwa pé kí ni o ṣúgbù lìmọ̀fà ìrìn àgbọ́yé ewu ni àsìgbọ́ ni ìtí ò rí bẹ́ẹ̀ òun ni ṣe wọ́n àwọn misconceptions àwọn àgbọ́yé ewu yìí àtàwọn àsìgbọ́ yìí òun wá làwọn kan ń lò wọ́n rò páwọn fẹ́ fi máa castigate against Islam and Muslims pé àwọn nǹkan tí àwọn rògbìn lọ́jẹ́ òdodo yẹn tí ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn àwọn òfin amúfáwọn yẹn pé Islam ẹ̀ ẹ̀ sí Islam àwọn mùsùlùmí bí wọ́n ṣe líle bí wọ́n ṣe líle bí wọ́n ṣe líle tí ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ kí ni òjò orí bẹ́ẹ̀ àwọn wà sàlàyé ẹ̀fọ́ra wa látinú Kùránì àti súnà níbuwa Muhammad sallallahu alaihi wasallam àfáà ní ká tó bẹ̀rẹ̀ ẹ̀dẹ́ kakọ́ gbọ́yé kí ni jẹ́ Islam gbẹ̀ngbẹ̀ fún rẹ̀ nígbàtà abámantí jẹ́ Islam àwọn misconceptions àwọn àsìgbọ́ ọbú àwọn àgbọ́yé ebú àwọn èrò obú àwọn èrò tí ò rí bẹ́ẹ̀ táwọn èèyàn fún kí tí wọ́n ń mú kí láwùjọ nípa Islam àtàwọn mùsùlùmí ibo gan ni kí ni o ibo ni mọ́rújáwù kí ni sọ́ọ̀sì rẹ̀ gan ó yẹ ká mọ́ ń tọ́fà bákan náà á wà mú díẹ̀ nínú àwọn àsìkò ọ̀gbún yìí tọ́lọ́n bá lásìkò gbà wà bọ́yá bọ́yá bí mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún níwọ̀n bá àsìkò ìtọ́bá gbà wà kan tọ́lọ́n kó tó wá ṣe alákọ̀ọ́kọ́ tá a bá sọ̀rọ̀ Islam kálukú ọlọ́gbọ́ yé pé tààrífù Islam kẹfìrà ìtumọ̀ táwọn àfáà fún Islam ọ̀pọ̀ Islam a máa túmọ̀ sí báyìí Islam a máa túmọ̀ sí báyìí ṣùgbọ́n kí n lo ìtumọ̀ eléyìí tí sheikhul islam ibn taymiyyah rahimahullah tí wọ́n ṣàlàyé bàbá ní tí ń jẹ́ islam òun náà ni alistislamu lillahi bitawhid alistislamu lillahi bitawhid kéèyàn jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́ kéèyàn jura rẹ̀ lẹ̀ total submission to the will of Allah kọ́lọ̀ wọn ni ẹ kírun tásì máa kírun kírun yẹn ó pè túmọ̀ lẹ́yìn wa pé ìrún táǹkì àǹkì torí ta ni Allah bàbá wa kò ní ní máa kírun fọlọ ni o lọ́dá bàbá wa ìyá wa kò ní ní á máa kírun tọ́ba ní máa kírun o ìyá wa ni kọ́bìnrin ó lọ hijab kó borí rẹ̀ kó bojú rẹ̀ kó bo àyà rẹ̀ kó bo ẹsẹ̀ rẹ̀ kẹ́nì kan sọ pé torípọ́ fẹ́ lọ ṣe nọ́sìn wọ́n fẹ́ lọ school of nursing kọ́ mọ́ ṣe kí ni òkọ́ mọ́ lòdì ààbò kan daṣẹ́wó kọ́ wá gbé kí ní fìlà funfun aṣẹ́wó kan sórí mùsùlùmí ò ní gbà torí pé ìdí jẹ́ Islam ní kájúrálẹ̀ fọ́lọ́ kìí ṣe kájúrálẹ̀ fún nọ́sìn council kìí ṣe kájúrálẹ̀ fún ìjọba Nàìjíríà kìí ṣe submission to the government of America kìí ṣe kájúrálẹ̀ fún ìjọba America kìí ṣe submission to the western views kìí ṣe ká jura lẹ̀ fúrò rí àwọn èbó bí kò ṣe pé alist islamu liman lila ká jura lẹ̀ fọlọ́n bí tawhid bí mada bí tawhid pẹ̀lú kágbà pé ọlọ́run nìkan ṣoṣo láàmà joseph òun nìkan lágbàgbọ́ òun láàṣẹ láṣọ tágbà kọ́kàn lọ́lọ́run láti sinmi tẹ́yìn sẹ́ pé ọ̀kan lọ́lọ́run ọlọ́run kò méjì tá a bá ti lè gba ìsìláàmù bí tawhid bọ́bẹ́ ká bọ́ ìtumọ̀ definition tá à ń sọ yìí o torí bẹ̀ láti kọ́ mọ ibi táwọn èèyàn ti ní misconceptions àwọn àsìgbọ́n nípa islam tá a bá ti lè gbà pé ọlọ́run láàjúra rẹ̀ fún òun lọ́kàn ṣoṣo ìlọ́dá wa lọ́dá òbí wa ìlọ́dá sánmà àtilẹ̀ ìlọ́dá odò ńlọ́dọ̀ òrùn lọ́dọ̀ òṣùpá ńlọ́dá gbogbo nǹkan tí a ní sí ànábìwá muhammad sallallahu alaihi wasallam a ní sí jésù alaihi salatu wasallam a ní sí òkè ìbàdàn a ní sí ọ̀ṣun òṣogbo a ní sí orò bèjì taláàmù ọ̀sẹ̀ allah ẹ bá wá ní allah a ní gbà torí pé Allah ló dá wa òun ló lè fi wá sínú àlìjànnà òun ló lè fi wá sínú ọ̀nà òun ló lè rọ̀jò òun ló lè jẹ́ kójú ọ̀lọ́rọ̀ tẹ́bi wọ́n fẹ́ pa wá fọ́ lójú òun ló lè jẹ́ kó orú ó mú wa táàtò tan jẹnẹrétọ̀ àátàn ac tí ó tún máa fẹ́ ooru òun ló lè jẹ́ kí àgbè nǹkan kọ́ mọ́ wù òun ló lè jẹ́ káfẹ́ jẹ kóúnjẹ ọmọ lọ òun ló lè tìwà mọ́nu ilé tí ó sì lẹ́kọ̀ọ́ lẹ̀ táà ní ilé jáde ara al-istislamu lillahi bitawhid mùsùlùmí ọgbà bẹ́ẹ̀ pé ọ̀kan ṣoṣo lọ́nà òun láàmà sí òun lálágbára wàlẹ̀ kìíyàdù làwọn òbí tọ́ à àsọlọ́n tá a wá ń sọ pé àgbàgbọ́ náà kan ṣoṣo yìí tá a jura lẹ̀ fún àmọ́ wá taratara tẹ̀ lásẹ̀ rẹ̀ tọ́ba ní agbáwẹ̀ àníjọ́sán tọ́ba ní agbáwẹ̀ tá a ra àwọn kàtàndínlẹ́pàá fẹ́ gbá world cup àwọn fẹ́ gbá bọ́ọ̀lù àgbáyé káwọn kan mọ́ gbáwẹ̀ àwa mùsùlùmí ò ní gbà torí pọ́lọ̀ ló ní agbáwẹ̀ ọlọ́run yẹ́sẹ̀ pé kí ni o ó tóbi lẹ́mìí tiwa ìsìláàmù ó tóbi lẹ́mìí tiwa inú mi dá sí pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́ background to the, to the misconceptions mo fẹ́ ká gbọ́ yé ṣé ẹ ráwọn kan tí wọ́n ń pè lẹ́sìn kò nítumọ̀ sí wọn ọlọ́run tí wọ́n láwọn ń sìn kò nítumọ̀ sí wọn offer they can compromise at any time even in fundamentals of their religion àwọn nǹkan tó jẹ́ nǹkan ìpìlẹ̀ nínú ẹ̀sìn wọn gan wọ́n lè compromise ẹ̀kan má ṣe torí pé wọ́n fẹ́ẹ̀ kan gbàgbé kí ni ohun táwọn ṣe ò nítumọ̀ ṣùgbọ́n àwa ni tá à ń ṣe nítumọ̀ sí wa ara akọ́ nítumọ̀ ni àlẹ̀kìyàdù láwù lè tọ́ a tẹ̀ láti ọlọ́run willingly lẹ́ni tó fínú fídọ̀ kìí ṣe pé nítorí orí ayé mùsùlùmí èèmọ́ kírun torí kẹ́lẹ́ fún sálárì mùsùlùmí è máa ń gbáwẹ̀ torí pọ́n wáyàwó kán lè fún níyàwó mùsùlùmí ń gbáwẹ̀ torí ta ní o Allah ara àyè kí ẹ́dùnláwù nìkan à àníṣẹ́ mùsùlùmí ń tẹ̀ láti ọlọ́run lẹ́ni tó fínúfíndọ̀ á lọ hajj ẹwọ hajj ní ìsìn téèyàn bá lọ hajj one million yóò ní lọ́wọ́ kéèyàn wá kó one million lẹ̀ lẹ́ni tó lọ Saudi Arabia lójú àwọn kan wọn ọ̀kakú ilọ́pàá tó já sí pé èèyàn mélòó bí ọjọ́ Jerusalem èèyàn mélòó ló ṣe kí ni o ló lọ sí Jerusalem torí kò ní túmọ̀ sáwọn tí ń lọ gan ṣùgbọ́n ìsìláàmù àwọn òkò máa bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ ọlọ́run owó mọ́kà fi sínú owó mi o owó ájì fi sínú owó mi o torí pé ìkìyàdù bìtọ́ra títẹ̀ láti ọlọ́run lẹ́ni tó fínúfíndọ̀ ọgbẹ̀ fáwà ara ti bẹ̀rẹ̀ ìsìláàmù nìyẹn ẹ̀yin jẹ́mọ́ ọmọ tí ìparí wàlùkùlùsù mínà ṣe wàlùkùlùsù mínà ṣe ara tí jẹ́ islam ni pé gbogbo ń tọ́ bá jẹ́ ẹbọ ẹbọ gbọdọ̀ máa gbérí níbi tí islam bá wà mùsùlùmí ọ̀wà free àmọ́kangá àbọ̀pábọ́sẹ̀ kúrò níbi ẹbọ tí n bá sọ pé ṣírkù ẹ̀mọ́ lọ gbọ́ yé pé kágbẹ́bọ sórí ìta nìkan gbogbo ń tọ́ bá ti lè túmọ̀ sí pé a tó ń tẹ̀ láṣẹ nǹkan ní ìlẹ̀yìn ọlọ́run nǹkan míì tó legislate legislation nǹkan kan tó fẹ́ máa sòfin fún wa lẹ́yìn ọlọ́run gbogbo ń tọ́bá túmọ̀ sí pé a tó ń gbára lé ìkẹ̀kẹ̀ kóhun lọ́la ń gbára bọ́yá fúnpá àsorọ̀ oúnjẹ oògùn fẹ́ràn ìmọ̀ aṣọ àsorọ̀ sínú mọ́tò èyíta aṣọ kọ́lé èyí aṣọ kọ́fíìsì èyíta àrìmọ́nú ilé ìjọsìn gbogbo àwọn nǹkan ṣíríkù ni mùsùlùmí ó dìnà sí i ṣíríkù òun ni kọjá sí àwọn kan ní ọ̀fẹ́ máa dìtéètì òfin fún mùsùlùmí àsára ìsìláàmù tiwa ni pé àwọn ò ní ṣẹbọ a ní mórogún pẹ̀lú ọlọ́run ìtí ṣéhù islam ibn taymiya nínú àwọn àfà ńlá tọ́lọ̀ ń dá sáyé ní islam tó sọ ní nípa islam jama láti bí definition ìtẹ́ ẹ̀báwò àwọn tá a jẹ́ mùsùlùmí tálájú pàbùsẹ̀ lẹ́fún allah tẹ́nìkan bá wá ń jẹ́ abdullahi ó kọ́tọ́ da abdullahi nù lẹ́yìn rẹ̀ abdulrahman ẹnìkan jẹ́ abdulrahman àbẹ́nìkan jẹ́ muhammadu ó ń jókòó anabi sallallahu alaihi irú ẹni yẹn ó ń jẹ́ mùsùlùmí ló kọ kò tí ì túmọ̀ sí mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ ẹ jẹ́ ká yé mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run òun ni ó wà lùdẹ̀ náà mùsùlùmí nílé ayé lọ́dọ̀ ọlọ́run ni ó wà lùdẹ̀ náà mùsùlùmí lójú aráyé kèfèrí lọ́dọ̀ ọlọ́run ọ̀làlùdẹ̀ kankan tí ó wọ̀ ẹni tí yóò wà jẹ́ mùsùlùmí láyé àtọ̀run òun lẹni táwọn ń ta aṣọ ìtì ń bẹ lára ó jura rẹ̀ lẹ́fọ̀ọ́ lọ́run ọ̀ ń tẹ̀ láṣẹ ọlọ́run lẹni tó fúnná fúndọ̀ ó bọ́ pábọ́sẹ̀ kó o níbi kó tó mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run sẹ́ẹ̀rí bíi ṣíríkù ara àtàwọn wà lẹ̀ yorùbá nìyẹn níjọ́ tí wọ́n gbé kanú àwọn babaláwo àwọn ẹlẹ́bọ wọn gbé wá sí bí abisu ẹ̀sìn kan ni fún interview ẹ̀ ń bá wọn interview yẹn náà ní wàá ti máa rántí wọ́n wá ń bí láwọn ìbéèrè ó wá ń dáhùn béèrè kánjọ yẹn ó láwọn muslims ó ní wọ́n máa tara wọn jẹ àwọn christians ó láwọn náà mọ̀ tara wọn jẹ ó muslim àti christian wọ́n mọ̀ wá bára wọn jà wọ́n mọ̀ wá fanfa muslim wọ́n làwọn làwọn pọ̀ jù christian wọ́n làwọn làpọ̀ jù ó ní ẹ̀mọ́ tara yín jẹ àwọ ẹlẹ́bọ làpọ̀ jù ta lọ́pọ̀ jù àwọ ẹlẹ́bọ wọ́n làwọn òní báyìí fà ṣùgbọ́n àwọn wà làpọ̀ ó wá analyze tẹ́ bá wá bú analyze pé àwọn ẹlẹ́bọ lọ́pọ̀ jù torí pé tọ́bá dídọ́ ọ̀gbìn ìyá ìkìyàmà nínú èèyàn one thousand ẹnìkan ní ọmọ ẹlà àlùjọ náà nine nine nine nine hundred and ninety nine wọ́n mọ̀ lọ́nu náà on merit list ṣùgbọ́n ní ojú ànábì sallallahu later àwọn ọlọ́run wà lè bàbá wọn kan wọ́n padà wà lùjẹ́ náà ṣùgbọ́n merit is one out of hundred àwọn àwọn ìdíje ó ní kí ó ní ẹgbọ́n tó wọ́n ní tóun sọ yìí òun ó ní mọ́sálásí òkùn jẹ́ ọjímọ̀ sọ́ọ̀sì òkùn jẹ́ sunday àsàlátù ló òkùn sunday à ń lọ wáàsì à ń lọ yídì à ń lọ jímọ̀ ó ní mọ́sí àwọn ìmọ̀ràn yìí àwọn pásọ̀ tí òun tó wá bá wa ṣèbí ọ̀pọ̀lọpọ̀ wà ní ẹgbẹ́ òkùn ọ̀pọ̀lọpọ̀ wọn adọ́ pààrọ̀ àṣírí láàrin ara wa wọ́n ní gbogbo àwọn olóyè àdúgbò yìí ṣé kọ̀wá rí bẹ̀rẹ̀ mọ́ ẹ̀yìn lè wò ló tẹ́lẹ̀ àwọn olóyè àdúgbò nìbàdàn wọ́n fún ìyànjú ìyà àdúgbò níjọ sátidé ó tún joyè ẹgbẹ́ ayé ní sunday èwo lẹ fẹ́ dìbò bẹ́ẹ̀ èyẹ́ joyè àdúgbò ó tún jẹ ààrẹ àwọn kìnnì kan àwọn ológun ó tún jẹ asípa àwọn ológun ó tún jẹ kìnnì kan àwọn eléwé ọmọ ó tún jẹ kìnnì kan àwọn afikìnnì kan ṣòwò èwo lẹ fẹ́ mú bẹ̀ kálukọ́ ọ̀nà wa tara rẹ̀ jẹ́ mùsùlùmí wọ́n wá kírun ó tún lọ́dún babaláwo pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n lọ sáwọ́ lọ́dún ọkàn mi bàbá olóògùn ṣùgbọ́n táwa ń sọ ni pé mùsùlùmí gidi tó ń ṣe wa Muhammad sallallahu alaihi wasallam òun ni mùsùlùmí láyé òun ni mùsùlùmí lọ́run òun ni ó sì yọ̀rọ̀ lọ tó bá wá rí bẹ́ẹ̀ ìsìláàmù tó wá sọ di mùsùlùmí òdodo yẹn ara nǹkan tó kó sínú láti sọ ẹ ń bá wá lóun fẹ́ ṣe wọ́n wà sọ lẹ́nu wọ́n ní islam ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí islam ó rí báyìí ó rí báyìí tí ó sì rí bẹ́ẹ̀ á wà mú àwọn misconceptions yẹn ní kọ̀ọ̀kan bíi ní láì tààlà ṣùgbọ́n ẹ̀yìn ọmọ ìyá níbo ni misconceptions níbo làwọn àpò àsìkò yẹn ti wá màá dáàbò ọ̀rọ̀ bíi márùn-ún <clears throat> ọ̀nà bí mélòó bí márùn alákọ̀ọ́kọ́ nínú ṣẹ̀tọ̀ èṣù gẹ́gẹ́lẹ́ ní àkọ́kọ́ tọ́kọ́ ń spread the misconceptions nípa Islam torí pẹ̀sù ti sàdéhùn fáwọn bí Ádámà alayhi salatu wassalam ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dọ̀ òun ó sì wọ́n lọ́nà èṣù fẹ́ sí aráyé lọ́nà ọ fẹ́ sọ aráyé dolórí ibú sẹ́ẹ̀mọ̀ pé ọmọ ogun èṣù pọ̀ torí pé nọjá àdúgbò náà àwọn ọmọ ogun èṣù náà ni ọ̀pọ̀ ń bẹ èṣù ni ọmọ wa ta àwọn èèyàn jẹ ìtí ò rí bẹ́ẹ̀ yóò máa gbé sí wọn lẹ́nu kódà èṣù atọ́mọ lọ láwòrán àwọn nǹkan míì ẹ̀rẹ̀ lómi nígbà tí bá ń gbọ́n ta fí àwọn pásọ̀ kẹta lóde ní ìmọ̀ rẹ̀ rìn ẹ̀mí olúwa wá pè mí pásọ̀ kẹ́lẹ́kan kẹ́lẹ́kan wọ́n fọ́jú wọ́n àmọ́ parọ́ káàkiri àwọn òun lé lájú ara wọn wọ́n láwọn iṣẹ́

tọ́lọ̀ fún ànàbí wa Muhammad sallallahu alaihi wasallam kí ni nǹkan tí ó wà ṣẹlẹ̀ ṣẹ̀tọ́n ó ti ṣe ládùn wípé gbogbo àwọn tá a bá ti láàfẹ́ ẹ̀sẹ̀ tọ́lọ̀ òun ní járí ṣe àwọn tá a bá tó wá ń pè ibẹ̀ lójú ọ̀nà ibẹ̀ lóko wà èso tó wá máa gbérò ìwé ìsìnwọ̀n lẹ́nu èso lẹ́yìn àkọ́kọ́ nínú ta ni o nínú àwọn tó ń spread misconceptions àwọn àsìgbọ́ ọgbọ́n nípa Islam àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n máa ta burúkú irọ́ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ nípa Islam òun ni aliyahudu wa nasọrọ aliyahudu wa nọ nasọrọ Christians and Jews Christians and what and Jews ẹsìn mẹ́bàá nínú Kùránì Kùránì chapter two verse one twenty ọlọ́ọ̀ni wà láńtàrúgbọ́ ankal yahudu wàlá nasara àtàtàtàbí àmì látàwọ́ ọlọ́lẹ́yìn mùsùlùmí mo ń sófòfó fún mo ń ṣe yín bẹ́rẹ̀ pàkọ́ yẹ̀wúdí àti inú wọn ò lè dò sí yín láíláí inú wọn ò lè sí yín wọn à lè àwọn ń pọlọ́run ní mẹ́ta ẹ̀yìn ṣe Allahu Akbar ṣe mùsùlùmí tó abẹ́rẹ́ Muhammadu Akbar jama sọ́nà àbí oníran wà láìpọ̀ náà kódà lè máa mú bàbá ní ìdùnnú alùpàdùpà lókè sọ́lá àtọ̀ alùpàdùpà akíbàrù la ilaha illallah ìmáàmù ní ìsìtàwù tààrọ súwà Muhammadu Akibaru jẹ́mọ́ kí lẹ́sẹ̀ ẹ́ kọmọ ọmọ ayé lórí dé ẹ̀rẹ̀ ìgbé ọmọ ìdí ní káṣù lókè àwọn àjẹ̀rú ti fọ́bà lọ́rẹ̀ àwọn sọ fọ́lọ̀ ń tóbi ẹnìkan sọ pé praise lọ praise ní Jesus ẹnìkan mú Jésù látọgbẹ́ lọ́nà àwọn mú àwọn Allah àwọn kan forí balẹ̀ fún èrè mèrè àwọn kátólíkì àwọn kan forí balẹ̀ fún bọ̀ àwọn kan forí balẹ̀ fún kéèbàdàn àwọn kan forí balẹ̀ fún sòṣogbo ẹjọ́sá àjọra wa àwọn kan àwọn sọ pé àlóbìnrin ẹni àpọ́nlé ni wọ́n ìtọ́ bá jẹ́ nǹkan àpọ́nlé àmọ́ nǹkanlé ni àwọn lóbìnrin ẹni àbùkù ni àwọn ìyàwó tiwa àwọn anìkanà ọmọ ìjáàbù torí pọ́lọ̀ ní ká máa ṣe kí ni o ká máa lò jama ọfẹ́ ra sandéèmì gẹ́sà ìkan wọ́n ti sí lójúlẹ̀ ìkan ó wà páàkì sínú ọ̀rà ìwò ìmọ́lò ọmọ ọfẹ́ ra búrẹ́dì ìkan wọ́n fi mọ́ ọ̀rà sóyé lè sí ìkan wọ́n fi mọ́ ọ̀rà ìwò lóòmù ìyàwó ti tí sí gbogbo bá yà lẹ́ẹ̀kí ó àtìyàwó tèmi bẹ́ẹ̀ mímì nìkan mọ̀ ń bá dún ìyàwó mi ìwọ lọ́dà jù ọlọ́run búrẹ́dì tó òfin náà rà ẹja tí wọ́n sílẹ̀ tẹ́ ṣe sí ń kùn kọ́ ọlọ́mọ ẹjẹ́ gbogbo nǹkan tẹ́ ṣe máa ń kùn ìyàwó tí ọ̀fẹ́ ṣe ọmọ ọkọ̀ gbogbo ayé ní ọmọ rí kọ̀ǹdọ̀ àìmọ́fojú ara mi rí báyìí wàláhì tí kọ̀ǹdọ̀ kìí ṣe pé bọ́yá sórí ìmọ́fojú ara ojú méjèèjì ni mi rí kọ̀ǹdọ̀ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ọkẹ̀kọ̀ gbé obìnrin yẹn dì ní ẹ wọlé ní the same spot sísítà tó lo ìjáàb ọkẹ̀ ń bọ̀ ní àbájá ìwọlé kò dẹ̀ lè fọwọ́ kan sísítà torí bó ṣe kí ni ó lo ìjáàb èyí tó ń síra alẹ̀ ti di public consumption gbogbo èèyàn èsì èsì ọ̀rọ̀ èsì ní ìyọwó omi ẹlòmí ọmọ ọmọ fọ ọkàn wà wọn mọ́tàmọ́ wọ́sọ burúkú ìwọ náà rí wọn àrúgbà àwọn bọ́ìsì àdúgbò wọn àmọ́ bá wọn sọ̀rọ̀ àti ló ń ṣe ẹ̀kíní kan yé gbígbọ́ àfọmọ tóun náà bá lò dáàbò báwọn ọmọ kan náà ìdàgbẹ́ olórí gbogbo ni wọ́n kọ́lọ́wọ́ tó wọn ṣe

ẹ wà á ẹni tó bá wá ọ̀tọ́ ẹni rẹ̀ kó rí nǹkan ká sọ pé kí ni alimoyin tó o ti ṣe nǹkan tó dáa ọ̀tá rẹ̀ ò sí tó dáa i'm telling you ọ̀tá rẹ̀ ò kí lọ́pa òdò ya kí lọ́pa ìbẹ̀rẹ̀ kúkúrú kan láì lọ́pa bí aláṣògbò ọ̀yà ọ̀yà ńlá lọ́pa àwọn tí wọ́n já sí wípé wọ́n rí Islam sí threat pé ah in fact àsìkò tí ò lè sí pọ̀ ni àwọn kèfèrí tí wọ́n ṣe mùsùlùmí gan wọ́n sọ lágbàáyé pé civilization ọ̀làjú ẹyọ kan tó ń jẹ́ problem fáwọn òun Islam ló ń dájú ọ̀làjú Islam stability wà fún ọ̀làjú Islam ó stable àwọn ọ̀làjú lòkú kò ṣe kíni kò stable ọ̀làjú Islam alamiya ni universality ọ̀làjú ìsìláàmù kárí ayé ọ̀làjú ìlú kọ́ kárí ayé tẹ́ àgbí àbẹ́ àgbí ẹdín fún ilá pẹ̀lú méjì àbí mẹ́ta èmi dárun bọ̀ sí majority yìí náà dárun bọ̀ sí tẹ́ ẹ bá wo àwọn ará amẹ́ríkà wọ́n dá mùsùlùmí ni wọ́n dárun bọ̀ sí àbí ọ̀dárun bọ̀ sí tẹ́ ẹ bá wo ti britain wọ́n dá sí àbí ọ̀dá sí usama bin laden ọ̀dá sí àbí ọ̀dá sí gbogbo àwọn táwọn olórí íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ saudi àwọn ti egypt àwọn ti kọ́tọ̀ kódà èyí tí ò dárun bọ̀ sí kò ní sọ fún ọ pé òun bò sínú islam ọ̀làjú kan nìyẹn ọkárí àbí ọ̀kárí ọkárí ilẹ̀ yorùbá láwa yìí agbada arọ ọ̀làjú yorùbá ni aláìsọ bá dá mẹ́ríkà àtọ́wọ̀n agbada lọ bí iṣẹ́ wọ́n mọ̀rọ̀ pé kí ló sọ ọkùnrin àbí àbárò oko lélẹ́yìn ni agbada ọ̀rẹ́ ní fáǹtì ní kíni o amẹ́ríkà kò sí tiwọn kóòtù di kóòtù bí ẹni tó ń lọ ní òṣùpá bí ẹ kó di tiwọn nìyẹn ọwá ń lọlé àmọ́ sọ̀rọ̀ mi ọwá jama ẹjọ sẹ èmi ò tí ń dé náà wedding tèmi ń lọ o tó jẹ́ wedding ilẹ̀ Yorùbá bí ìyìn rẹ tọwọ́ sẹ́tà àtọ̀sà lọ lé àwòrí ṣé tí wọ́n sọ yé ọwọ́ gbà tó tó nípa sáà tí wà ní káwọ́ gbà tó bá lẹ́ tọwọ́ kóòtù bóyá àwọn tó ń ṣe court marriage nǹkan kàtàkì ṣe bí alákọ̀wé náà tífíkà Yorùbá kò lé wọn kóòtù jọ wedding rẹ̀ nínú kọ́wọ́ bùbá kọ́wọ́ àtàrà kọ́wọ́ léèsì kọ́wọ́ gíní kọ́wọ́ agbádá kọ́wọ́ òfì asaofi sódé amẹ́ríkà sódé ghana tó sì bẹ́ẹ̀ sódé london sódé saudi torasa yorùbá ni ṣùgbọ́n islam alamiya universality islam is a universal religion jẹ́mọ̀ wọn gbẹ́ta sọ́yà lóye islam kárí ayé ni irú àwọn tó wá rí gbọ́nà ah, ẹ̀sìn yìí gbogbo ayé ló ń gbà wọ́n wà máa sọ ìsọkúsọ nípa islam don't be surprised bí wọ́n ṣe wá ń sọ ìsọkúsọ àwọn àwùjọ tí wọ́n lajú àwọn wá ń ṣe research nípa Islam wọ́n wá ń gba Islam àwọn fastest growing nations fún Islam ẹlọ wọn Britain Europe America náà ti gba Islam bí ní ìsìn Africa nìkan ni lẹ́fún bọ́ sí gba Islam kéré for three reasons researchers they have shown pé nǹkan mẹ́ta lọ́fà tó yọ̀dá wọn lẹ́fún táwọn yẹn gba Islam Africa, ó kéré àwọn yẹn gba Islam Africa, náà ṣùgbọ́n lẹ́fù yẹn kéré compare to our fastest growing countries kí ni tó ń ṣẹlẹ̀ gbọ́n náà àwa problem poverty ṣe ríru tó sì bá ti wà ara tó fi ń tàwọn ọmọ ṣọ́ọ̀ṣì ni ẹni tí ò ríṣẹ́ ẹ máa bọ̀ olóyún ọjọ́ pípẹ́ ẹni ayé yan lẹ́nu ẹni tí lálàkàlà ẹni ó ti ta fún ìjọmọ́ ní tọ́ dá mi lójú tí poverty bá kúrò ní Nàìjíríà wà láìtọ́ kìí fa mo fọlọ́ wàláì churches yóò fà nínú tó fi píríǹtì òun lọ̀rọ̀ poverty nígbà bá ní mẹ́bà ọdẹ tá a bá bí 50 wáṣẹ́ wọ́n á sẹ̀mọ̀ ṣẹ̀dá mẹ́wàá ó pé àbí òpè àwọn alábáwọn wáṣẹ́ àìmọye appointment ìjọba tí wọ́n máa láwọn ilé ìjọsìn yes or no iṣẹ́ tó yẹ kán gbé jáde fún gbogbo aráàlú bọ́yọ̀ ọjọ́ mùsùlùmí bọ́yọ̀ ọjọ́ christian bọ́yọ̀ ọjọ́ lẹ́kọ̀ọ́ you are Nigerian you are entitled to it ṣùgbọ́n àwọn kan rò pé ah, àti lẹ́nu láwọn nìkan mo ti wà ní mọ́tò nìbàdàn wà lá ìbọ̀fọ́lọ́tẹ̀ ìbẹ̀lọ́wẹ̀ ramadan láwà mọ́ wà ní mọ́tò nínú rọ láàrin muslim sí bólú ajínigbé tí wọ́n sọ ìníjọ́ náà ṣùgbọ́n torí ká ìgbẹ̀kọ́ obìnrin yẹn kọ̀ lẹ́kọ̀ọ́ ni àwọn tó wá jẹ́ christian tàbá gbọ́rọ̀ àwọn nǹkan yẹyẹ wọn ní mọ̀síwọ́n ṣe ó ń pe pásítọ̀ wọn nínú mọ́tò ó pásítọ̀ ó náà fẹ́ gbáyàn ní kí ni omi ní ṣù yín ẹ bá mi rìsáàfù kí ní ẹ̀kọ́ sí báyìí báyìí ní mo ṣe o pásọ̀ ní pé ìṣù pé tọ́lá ti gbé jáde náà orí wọ́n bá yín kí lè túmọ̀ rẹ̀ nítọ́ yẹ kẹ́kẹ́ jáde fara àgbà yóò kò lọ tọ́ọ̀tì tí ṣe tí wọ́n sọ yà bẹ́ẹ̀ ní ìsìn tábà ti bẹ́ẹ̀ mẹ́wàá wáṣẹ́ mùsùlùmí nínú wọn mùsùlùmí tí ìsìláàmù ní òye kí ni ó ṣe yóò di mẹ́mbà chọ́ọ̀chì tọ́ bá ti di látara òsì amọ́ àbá àmọ́ àmọ́ iṣẹ́ tá a bá wà náà tí èkú yọ ọmọ sàgà mẹ́wàá òsì bẹ́ẹ̀ nù àwọn àyà tí òrí jẹ́ pọ̀ tọ́ọ̀chì àwọn àyà tí àìsàn ṣe ẹ̀yẹ wọn tí ọ̀rẹ́ bá ń sanwó ọ̀sùtù bíi tẹ́gbẹ́ tọ́ọ̀chì ní ọ̀sán làwa mùsùlùmí náà sì gbọ́dọ̀ máa kó àwọn tára bá ní lọ́wọ́ yóò lè jẹ́ káwọn tí ó sorí ibó ẹlọ́ba tí ó sorí ibó tẹ́lẹ̀ yóò ṣe òun ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ kó àwọn àyà wa lọ́wọ́ ká mọ̀ ya wọn ká sì mọ̀ ya pé tí ọ̀rọ̀ mùsùlùmí ọ̀kan torí mọ́ ń bá tà wà lámúyà àtàmọ̀bí àmì òsèlé fàlẹ́sàmínú kákọ́ gbìyànjú láàrin yìí tá a fẹ́ fàyọ́ ń bẹ̀ ní ara àwọn tí ó mọ̀ spread misconceptions àwọn àsìgbọ́ ọdún àwọn tí ò rí bẹ́ẹ̀ àwọn incorrect beliefs or views or opinions nípa Islam ara wọn ni yẹ̀wúdí àti tani o nàṣàrà ọlọ́ọ̀dẹ̀ tó wọn láti rí fọwà nínú Quran ẹlẹ́kẹta nínú àwọn tí wọ́n spread irọ́ nípa Islam tí wọ́n sì mọ̀ pé táwọn ń ṣe ó tún jẹ́ káwọn èèyàn gba Islam àkíntó lọ mọ̀ ń sọ àwọn nǹkan mẹ́ta tí ọ̀dá àwọn èèyàn mẹ́gbà islam pọ̀ ní áfíríkà mo ní tírẹ́sì láàrin yẹn a lè wá solution àwọn tàjẹ́ mùsùlùmí ẹlẹ́kejì òun ni ọ̀rọ̀ ignorance aljahalu profound ignorance ọwà láfíríkà ṣùgbọ́n tí ń lò wá ní pé gbogbo àwọn tí ń ṣèjọba kánáwà lè máa wádùn wá àsìkò ìṣèlá àsìkò tọrọ fún wọn wọn ò sì ní gbọ́wà sí rédíò ní tabasọ bí wọ́n gbọ́ gbèrè sùn ní jẹ́ wọn ò lò ó ẹ̀yìn àfáàtẹ́ bá súnmọ́ wọn náà ẹ̀sùn lódó ntọ́lọ̀ ń balẹ̀ ẹ̀jẹ̀ láyé ẹ má torí pé tíkẹ́ẹ̀tì ájì ẹ má torí sálárì ẹ má torí ìbẹ̀rù òdodo tí wọ́n bá wá lò ó kẹ̀yìn àti wọ́n kẹ̀yìn àtọ́lọ́ gbogbo àwọn tí ń ṣèjọba wa nílùú yìí tí wọn ò lọ tó kọ́ńtì yìí ṣe wọn ò ròjọ́ wọn ju ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ó sì ṣọ̀kọ́nu jáàmù náà àwọn gẹ́gẹ́ wọn mọ̀ gbé statistics jáde láìpẹ́ ìrẹ́gbẹ́ jáde àwọn ọmọ tó yẹ tó wà ní school àwọn ọmọ kéékèèké ẹ lọ́wọ́ bẹ́ẹ̀rẹ̀ òde ẹ̀rọ àwọn kékeré tí wọ́n ń ṣe kọ̀ǹdọ̀ àwọn tí wọ́n ta pure water àwọn ọmọ tó yẹ káwà ní kéde school parents are very very poor àwọn ìlú orílẹ̀-èdè tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀kọ́ ó mú mú láyà wọn fi Saudi Arabia láti tọ́tọ́ bá ti bí ọ tí wàá fi di professor ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ni nígbà táwọn yóra wọn tán tí wọ́n kó àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ wọ́n tó wà rò pé ẹ̀yin kọ́ńtù tó yẹ pé ẹ̀yin ò lè kéta fáwọn ọmọ yín á kò kéta ẹwúyẹ Nigerians àwọn ọmọ ìyá wa Nigeria tí wọ́n lọ Saudi Arabia lọ́dọọdún kan lọ kẹ́kọ̀ọ́ ẹwúyẹ àwọn tí ń lọ Malaysia ẹwúyẹ àwọn tí ń lọ Qatar ẹwúyẹ àwọn tí ń lọ Switzerland ẹwúyẹ àwọn tí ń lọ Sudan àtàwọn kọ́ńtù mi lẹ́yìn ìgbà táwọn ìgbóra wọn tán àwọn ọmọ ìyá tí wọ́n tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn míì tó ń lọ fowó kẹ́kọ̀ọ́ ẹ Ghana Ghana tó sì ń bì last year ní rìpọ́ọ̀tì pé àwọn Nigerians tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ní Ghana lọ́dọọdún wọ́n lé níbi twenty thousand Ghana tó tó wọ́n ẹ̀kọ́ Ghana standard ẹ̀kọ́ Nigeria lọ àwọn lecturers ASUU wọ́n strike ẹ wọ àwọn points tí wọ́n strike fún dó àwọn náà lè wà selfish láwọn abala kan ṣùgbọ́n ẹ wọ àwọn cogent and reasonable points nígbà yẹn bá lọ ṣe course for system science university stove òwe náà fi ṣe practical ní university stove àìmọye yunifásitì yá sí wípé àwọn súdàtì ọwọ́ àmọ́ ọ̀lù orú ọ̀nà ọmọ wọn kò ní sí náà kò ní sí èsì gidi fáwọn akẹ́kọ̀ọ́ libraries are dry gbogbo àwọn àdánwò yẹn ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti wá wò ní ìsáwà rí pé nàìjíríà nàìjíríà is a failure when it comes to education failure ní nàìjíríà ẹ wá wò dákẹ̀tẹ̀ failure ní nàìjíríà gbogbo àwọn tí darí ìlú náà ọmọ wọn ọ̀kẹ́kọ̀ọ́ nàìjíríà o ọlọ́run sì bí wọ́n jọ gbéra kìámà wọ́n ba kọ́ńtírì jẹ́ tí nàìjíríà bá dáa kí ló dé táwọn ọmọ tí wọ́n mọ́ tẹ́kọ̀ọ́ ní nàìjíríà àwọn ọmọ ọmọ tí wọ́n kúrò nàìjíríà wọ́n kò fámìlì wọn kúrò nàìjíríà wọ́n lọ kẹ́kọ̀ọ́ níbo ìlú táwọn ti ń túlù tí wọ́n ṣe ọ̀rọ̀ ignorance àlìjálù báyìí àlìmọ̀rọ̀kà profound ignorance àìmọ̀kan tó lágbára ó wà nínú tí ò jáwé èèyàn máa gbà sílámù pọ̀ láfíríkà torí pé tó bá wà lálẹ́ ẹwà àwọn èèyàn ní outside Nigeria twenty four seven wọ́n wà connected pẹ̀lú internet tí fọ́tà wà kan bá jáde ní Saudi Arabia ní ìsìn kó tó tó wá kàn wọ́n lórí net àwọn ti kà ìmáàmù Egypt ṣe kútúbà jìnnà kan kó tó tó thirty minutes wọ́n ti rí wọ́n ti bọ́ lẹ́tọ̀ yẹn àwọn máa ti ń lọ láyé ó wá jẹ́ káwọn tí èsè muslims nínú wọn gan wọ́n wá ṣe ìsáàfin ẹwẹ̀ yìí September eleven àwọn èèyàn wá gbà síláàmù lọ àwọn èèyàn wá gbà ìsìláàmù lọ pé ah ìsìláàmù ìṣẹ́sìn terrorism kábí pé táwọn káyé ó bá ní ìsìláàmù ìsìláàmù ẹ̀kí gbogbo ayé ó ṣe àwọn ọ̀tà tó wá ń bínú pé ah àṣẹ táwọn tó ṣe àṣọrí ló jẹ́ fún ìsìláàmù àìmàkà okùn tí ń jẹ́ káwọn èèyàn tó wá ń bì kámọ́ ṣe pé ní o kámọ́ bá ìsìláàmù ẹlẹ́kẹta ni àlùmọ́rọ̀ àìsàn àìsàn ọ̀dáwọ̀ èèyàn wa ó jẹ́ káwọn tó ń bá ìsìláàmù kéré tẹ́ ẹ bá kó àwọn téèjì wọn ti kọjá sixty tẹ́ bá kó wọn jọ nàìjíríà over eighty percent wọn they are not healthy wọn lálàáfíà tuntun ẹni hypertension ti dá mẹ́lẹ́ sixty lásán àwọn apá àpò sixty gan ẹ̀ẹ́mẹ́wàá intanet mọ̀lélẹ̀ ẹ wo mọ́ọ̀sì àwọn ọmọ kéékèèké ní ìsìn wọn ní ice problem kí lọ́fà kí là ń jẹ magi iyọ̀ ẹwà àwọn ìyá wáyé ẹjọ́ bàbá wáyé ẹjọ́ màmá dálì tèmi sí ìbẹ̀láyé nìsín màmá dálì mi ti darúgbó débi the same màmá rìn yégéyégé lẹ́yìn pé wọn ò lè dúró pọ̀ wọ́n lè wọ́n lè jókòó kí wọn màmá rìn màmá tó máa roko lẹ́kọ̀ọ̀kan kí náà jẹ ìgbẹ́ olú àwọn epo pupa nǹkan kan yẹn gbogbo àwọn iyọ̀ báwọ̀ bá jẹ ọmọ jẹ pọpọ́ọ̀fù ọmọ jẹ bisikíìtì kí lọ́wọ́ àbẹ̀ ṣúgà gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kéyìí òtètè ní pọ́blẹ́mù làwọn jẹ kálukú wá ní àìsàn ojú kálukú ní àìsàn ẹ̀jẹ̀ rúru diabetes ìtọ̀ ṣúgà ìtọ̀ ọyọ̀ ìtọ̀ ọmọ agbí gbogbo ẹ̀ wàhálà wa ń ṣẹlẹ̀ sáwà ó sì ó tó ń fàìsàn torí pé ní òtún abẹ́yẹ́ ọ̀nà ronú ẹ wò ń gbà mí tẹ́yẹ̀ bá lówó lọ wàhálà ẹ̀ bèbè ọ̀wà ní pààyàn torí pé ọmọ pé nǹkan bẹ́ẹ̀ lé ó sì ọ́n fa káwọn èèyàn máa ṣàìsàn ẹ wá wọ̀ wá dá àwọn hospitals níbi táwọn ìyá ṣàìsàn fún àwọn dókítà tó wá ń daṣẹ́ lẹ̀ àìmọye tó kú dókítà tó lọ́wọ́ àwọn ìlú tó jẹ́ pé àwọn ráyè wọ́n tọ́jú ìlú wọn àwọn èèyàn gbà síláàmù lọ ni that is what is happening presently lamẹ́ríkà britain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn gbà síláàmù lọ ni alimoyin ìyẹn jẹ́ fátọ̀ kejì nínú tí ń jẹ́ káwọn àwọn tó ń spread the misconceptions nípa islam ẹlẹ́kẹta nínú àwọn tí wọ́n mú aburú tí wọ́n ń fún akí nípa islam àwọn tí ò rí bẹ́ẹ̀ àwọn rò bá ń spread ẹ̀ kí bọ́yá àwọn èèyàn òní máa gba islam òun náà ni wàsá ìlú ìlàm wàsá ìlú àwọn oní mass media bàbá lọ́ta islam wọn quote me anywhere in the world àwọn mass media iléeṣẹ́ ìròyìn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ilé ìwòsàn ìwé ìròyìn àwọn tó ní wẹ́bsáìtì íńtánẹ́ẹ̀tì bàbá lọ́ta islam wọn wọ́n wà nínú àwọn tí wọ́n spread the àwọn false information incorrect information about Islam wọ́n wà nínú àwọn tí ń dá misconceptions sílẹ̀ nípa Islam ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kí n tí wọ́n so lè yéye o tí wàhálà kan bá ṣẹlẹ̀ tán bá rí wípé ta ló wà involved Christians ló wà involved àbáwọn ẹlẹ́bọ ló wà involved edit wọ́n fún ẹ̀ literacy interest àti kàá wọ́n lè náà human rights fighters against this human rights kí ni o fighters wọ́n lè láwọn militia àwọn militants wọ́n lè sáré kí ni o anti-haters wọ́n sá lè bó kan tọ́bá jẹ́ kí mùsùlùmí ni the terrorist against this the extremist the fundamentalist tó fi jẹ́ pípa bá ti rí pé the terrorist bomb kìnnìkan church ìwọ náà fẹ̀ sáré kà and at the end of the day ìgbẹ́ bá wá ń ṣe ìsáájú lọ nínú àwọn tọ́bọ̀mù church kírísítẹ́nì wà ní wọn àbẹ́ ẹ̀ nàìjíríà bọ́ọ̀mù church tó wọ́n bọ́ọ̀mù rẹ̀ wọ́n bẹ lórí net gbèsè ti báwùtú bẹ́ẹ̀ ti jọ́ọ̀sì nínú àwọn tọ́bọ̀mù church mẹ́mbà church gangan wọ́n wà gbé lọ́nà tó yẹ pé ẹ̀ ní màbá àwọn náà nàgbẹ́ná dá wàhálà yẹn lẹ̀ tẹ́ yorùbá dènà ẹ jẹ́ ká ló tilẹ̀ yorùbá tọ́sẹ̀ recently Ọ̀ṣun state <clears throat> odidi pásítọ̀ tó jẹ́ olórí kan ní local government yẹ lọ́sùn state òun ló state boko haram ọlọ́ọ̀lọ́lá àwọn ọ̀bá tó dábàá láàlẹ́ ilẹ̀ yorùbá náà pé boko haram ilẹ̀ yorùbá gbogbo àwọn tó dábàá láà boko haram lé ọlọ́ọ̀ yẹpẹrẹ wọn wọn ò ní kú ọ̀dàdé tọ́lọ́ fi tú wọn láṣìírí ọlọ́ọ̀ bó dì sọ ìgbogbo wọn ní ọlá láìláì lọ́la nílẹ̀ yorùbá wá bí ibi tí ọ̀pọ̀ ni pásítọ̀ pásítọ̀ tó ń dé lórí kan ní local government yẹ lọ́sọ̀ òun ló state boko haram nínú àwọn mẹ́mbà chọ́ọ̀tì sí ẹ̀ mẹ́ta lórí kẹsàn-án ní Boko Haram wọ chọ́ọ̀tì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dubanga tí wọ́n ti dẹ́rù àwọn èèyàn àwọn ọ̀dọ́ ládùúgbò náà rò pé ah ẹ̀fún méjì ọlọ́sà lu àwọn ọ̀dọ́ wọ́n gbàgbọ́ àwọn yẹn àwọn mẹ́ta lórí ọ̀kadà wọ́n mú wọn àsìdísà pé pásítọ̀rù ní káṣe ni o kan ṣe bẹ́ẹ̀ ẹ wá wọn tọ́sẹlẹ̀ kọ̀ wá sí kankan bóyá punch ni o bóyá the nation ni o bóyá guardian ni o bóyá vanguard ni o bóyá kan àgbè until tààtí wá láwọn mùsùlùmí táwọn ṣe press conference lórí ẹ̀ ní ètí murik muslim right concern tí professor isaac lákì akíntola aláṣù tí wọ́n fi agbáwọn èèyàn ṣe conference lórí ẹ̀ press conference làwọn kọ̀ọ̀kan ni wọ́n wá ń gbé bóòdá sí àgbé náà wọ́n wá ara ń gbé lọ́nà tí òfin ní wà fún captivating tí àwọn muslim community ọ̀ṣun state tí wọ́n dìde tí àwọn jamaatul islamiyya kan bíi tààrùn tí wọ́n dìde táwọn èèyàn wá kọ́pì ẹ̀ sórí facebook sórí twitter sórí whatsapp sórí ìtòkó nǹkankan ọwọ́ adi tó spread ní tí wọ́n fẹ́ dọwọ́ bò tírú àwa yìí náà fi ṣe kútúbà jíràn tọ́wọ́ adi tó wá ń dáhùn àwọn àwọn bloggers kan náà gbé sórí blọ́ọ̀gì wọn àwọn kan náà gbé sórí wẹ́bsáìtì wọn ọwọ́ adi tó spread wọn wà ní wọn wà ní choice wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí kankan ṣẹlẹ̀ ní ìsìn ẹ̀ẹ́dì bí wọ́n ṣe participate skúù kan níbàdàn kọ́nà kọ́mọ̀ ìfisọ́ ẹ̀ṣọ́ wa àáfà àtọ̀ táwọn ọmọ ní Islamic studies èṣù lò ó fún kan náà àwọn ọmọ lóyún ojú ẹsẹ̀ ní ìsìn gbígbé èmi interview kan nínú àwọn ọmọ skúù yẹn ní program ìdájọ́ ti lọ sí lecture ó nílò tọ́ ló sẹ́yìn àáfà òfin ṣe mọ̀láìkà ní táàfà ṣe gbogbo wa láàṣọ pé wọ́n yẹ ká fún lẹ́gbàá ṣùgbọ́n irú tó ṣe wọn àìmọye pásítọ̀ ṣe tó burú bẹ́ẹ̀ lọ tí wọ́n tó fi aṣọ ọmọ ojú ara àwọn ọmọ obìnrin abẹ́ ẹ̀mọ ìdá lórí nẹ́ẹ̀tì rẹ̀ ẹ̀ tó bá wà kọ̀nẹ́tẹ̀ pẹ̀lú ìtàlẹ̀ tó ń ka níwùsù lórí yọ́mọ̀ tó ní bọ́sì àwọn ìròyìn ọlọ́tẹ̀ nǹkan tí wọ́n ń tẹ̀yẹ jẹun ẹ ti rí àwọn ọ̀pá ẹ̀sìn náà náà wà ń bẹ̀ wọ́n ti kọ̀rẹ́tì wọn láì wọ́yẹ ìgbà pé Boko Haram Islam support Boko Haram àwọn alákatakí tí ẹ̀sìn Boko Haram yóò ẹ̀sìn kílẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lẹ́sìn Islam sọ alákatakítí Boko Haram Boko Haram ò yàtọ̀ sí kíni o Niger Delta boys they are not different Niger Delta boys they are Christians are they not Christians Christians in the majority wọn náà ṣe tá à ń sọ yà yóò yẹ ní ìsìn ẹ sọ pé Boko Haram terrorist Niger Delta OPC they are also terrorists mọ mọ wa di terrorism wo nígbà bá débi misconception màá sọ fún terrorism fún yín màá dẹ̀ sọ àwọn wàhálà tán fi terrorism dálẹ̀ ẹ̀mà pé tá bá sọ terrorism gangan àwọn tó jẹ́ terrorism lágbàáyé gangan wọ́n ń ṣe mùsùlùmí màmú ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹ sáàjà dé bẹ́ẹ̀ alimoyim àwọn mẹ́díà nínú àdánwò tí wọ́n ń fà lónìí òun ló kọ ọbú tí wọ́n fún Islam tó bá rí kóbìnrin kan lo ìjáàbù òun àtọkọ ẹ̀ divorce wá ṣẹlẹ̀ ní kíni ní court àìmọye pásítọ̀ tó kọ̀yàwó àìmọye àwọn ọmọ eléré náà ń gbọ́rù wọn tí wọ́n ń kọ̀yàwó wọ́n wá rí pé àáfàá lọ kọ̀yàwó ẹni tó kọ ẹ̀rí àti àtìpà tó ń lò jáàbù wọ́n wá kọ́ a muslim woman in field die first tẹ́sà bẹ̀rù pé muslim woman so yẹ́ lè ṣe or islamic cleric divorced his wife tẹ́sà bẹ̀rù pé kí ló ṣẹlẹ̀ ẹ̀bì tí wọ́n provide gbogbo ilé ẹ̀kẹ́ tàbí kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ pé pastor ẹgbẹ́ a woman divorced. a woman divorced a christian woman àbí a renowned pastor tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ pé ètò wọ́n jẹ́ ti islam mi tó ní pé ìròyìn dáadáa ni wọ́n ní pé aburú wọn mọ̀ wá wá nípa islam ètò wọ́n jẹ́ the other way round wọ́n mọ̀ bí wọ́n ṣe kọ́fà rẹ̀ irú bó ṣe fẹ́ kọ́fà àti boko haram ṣan tọ́lọ̀ ọ̀bọ̀ òjẹ̀ wọ́n rí kọ́fà táwọn mùsùlùmí dìde lórí ẹ̀ dó wọ́n ti dọwọ́ bò náà ṣùgbọ́n abẹ náà ṣe tó ń gbà wọ́n ti dá wàhálà boko haram lẹ́sẹ̀ ọlọ́run yóò dojú wọn bolẹ̀ gbogbo àwọn tó fẹ́ sọ ìsìláàmù ló kọ tí èyí ṣe tiẹ̀ ló kọ boko haram inú rọmọdán la wà yìí ọlọ́run jẹ́ wọ́n kó láyé tí ó fi ṣe tọ́ba tọ́ sí wọn àfẹ́ntọ́ba tó bá nu wọn ọlá aláìlá ìlànà ẹlẹ́kẹrin nínú àwọn tí wọ́n ń fa misconception tí wọ́n ń spread yẹ wọ́n fẹ́ kí ẹ máa dé ibi tá a ti mú yìí o alálàkọ̀ọ́kọ́ nínú àwọn tó ń spread yìí àsìgbọ́ ọdún nípa Islam owó níta ní shaitan ẹlẹ́kẹ̀ẹ́dì níta ní Yehudi àti Nasara Christians and Jews court well well the world èmi kí wọ́n sọ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ní Kùránì ẹlẹ́kẹta òun ni wàsáì lè ìlànà àwọn onímọ̀ àfihàn àpẹ́ ìbádẹ̀lọ́ wò àwọn òun náà wà behind it àwọn nọmba two àwọn kí mo bẹ̀ àwọn nọmba two yẹn náà wà lẹ́yìn kẹrin o nọmba three nọmba four òun ni àlùmọ̀nà fi kú òun àlìkí mo bẹ̀ èmi àti yínú kọlọmọsẹ̀ mi àti ẹ̀yà kan mọ́ wọn sẹ́ẹ̀rẹ́ yìí internal problem wa nù òdodo òdèdè ká má sọ ara àwọn mọ̀nà fífi kan nù wa wọ́n máa wá spread the misconceptions nípa Islam so orí ó dáa fún ìwọ tó ìbá ṣe Islamic scholars o ní mọ̀ nípa Islam wáyé tó ọmọ tábà fìdí wa ń táwa kan tá à ń ṣe wàhálà lórí ẹnìyẹn kí ni problem tiẹ̀ sẹ́mi lè máa dá sọ̀rọ̀ medicine kí n sọ pé orí bá fọ́ nìsín ẹ̀yìn orí tó fọ́ kiri tó dé ó kú torí pé kiri kan ọdún ọdún kí lọ́kàn mi pa medicine fìdí mi nìyẹn ni kí mọ́ dásọ́rọ̀ àkáǹtì wípé ọ̀rọ̀ bísàmù sí pé jẹ́ cbn kiri kí lọ́kàn mi pọ̀rọ̀ àkáǹtì tí wọ́n ṣe àkáǹtì ni mọ́ mọ́ ń pa economic policy ni lẹ́yìn tá a bá kàtẹ́ sọ fún aná ní kí ni problem tèmi pé léyìn mi ṣe political science lẹ́yìn pé kí máa ka news politics kí n fi brain mi ṣe kí ni o kí n fi analyse ẹ̀ ṣe tí mo sọ yà pé èyí ní ìṣe ìwọ

alákọ̀ọ́kọ́ àwọn mọ̀nàfíkì inú àwa mùsùlùmí àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn olójú èjì inú wa nínú ọ̀nà tó ń gbà spread aburú ni pé ìtí ọ̀bá ti bá fẹ́ nú wọn mọ́ ìtí ọ̀bá ti bá rò rí wọn mọ́ wọn mọ̀ wá spread ẹjẹ́ fún yín lápẹẹrẹ obìnrin mùsùlùmí ó wọ ìjáàb ó tún bójú rẹ̀ ìyàwó tiẹ̀ kò bójú ẹ̀ẹ́dọ̀ta jẹ́mọ́ àbá àdọ̀ta táà bá dé mọ́sálásí ẹsẹ̀ wọ́n kọ̀ra wọn àbí òkúra wọn èmi dànù gbọ̀nsì ìwọ ọ̀dànù gbọ̀nsì tí n bá rí ọ sàlámù àlékún ṣé nítorí ẹ̀kí sàlámù àlékún kí wọ́n máa fòdí ọwọ́ pé ìpínlẹ̀ yóò ti dànù gbọ̀nsì èmi wé láwàní ìwọ òwe láwàní kí wọ́n torí ẹ̀ sàlámù àlékún kí wọ́n fèdì kàbọ̀ lọ́wọ́ ẹ̀ dá mi lóhùn ọmọ pé tí mo ṣe ń kọ̀kọ́já ní Islam ìwọ lè mọ́ ti ìlàgbára àti ṣe ọ̀ṣọ́wádọ́ta kí wọ́n wá bọ́ ọ̀ta ọ̀rọ̀ àwọn àfáàyàn ti súnyẹ̀ ìwé ní ó bẹ̀wò kí wọ́n máa dá sí ìsìláàmù ìsẹ́sì tó le tó bá yẹn kí ni wọ́n máa bá ìsìláàmù wo ni kóbìnrin obìnrin ẹwẹ́ abẹ́rẹ́ ẹlẹ́ ayẹ wọ́n ní graduate tẹ́ bá dé bọ́sí tó sì èbúsá very fluent in English ọlọ́wọ̀ wọ́n pọ̀ láwọn ẹlẹ́ àtọ́jẹ́ graduate wà láì tẹ́ èbú ẹnu wọ́n dá àgbègbè ẹnu ìyàwó rẹ lọ ṣùgbọ́n lómi etí ọba ti á tẹ lọ́rùn mọ́ Islam yóò mọ̀ wá spread there àbórí failure ṣe rí nínú ètò ìsẹ̀mí ayé èyí ò lè perfect ọ̀rọ̀ àfà àkọ́tọ́ fẹ́ yàwó àfà yẹn ò fẹ́ ṣe sí ọwọ́ afẹ́ yàwó ọyàgbà tó jẹ́ student ìjẹ́ ìmú wọn sá lè díẹ̀ sóyé nìsín wọn wọn wá bímọ wọn ní ká ń rówó kan wá ń rówó ọmọ sáà wà láyé ń tó rówó sọmọ rẹ̀ wọn kú ó ní sọ tán ta máa ń sọ fún wọn nìyẹn wọn máa kánjú wèrè èwo ní ní káà wèrè tọ́sáré lọ kánjú ṣe ní òrówó tí ó fi sanwó ọ̀sùn ìtùyẹn ló jẹ́ kọ́mọ yẹn kú ń sìn bí àwọn sọ́ẹ̀dẹ̀ pé àwọn mùsùlùmí òkùnrin tọ́jú ìyàwó àwọn mùsùlùmí wọ́n máa ṣe báyìí bí ara wa náà ni o fẹ́líọ̀ lè wà káwọn kan ó sàwọn kàkà kọ́ mọ̀dà tó á kọ̀rẹ́ ti wọn ṣùgbọ́n mọ̀nàfíìkì àárín àwọn kèfèrí ó ti máa sọ èmi èmi sára wọn ó fẹ́ tó máa ó fẹ́ máa pílíìsì àwọn kèfèrí ẹ̀ tí gẹ́ẹ̀ pé káwọn kèfèrí lórí pé this is a moderate muslim this is a nice muslim níjọ́ táwọn kèfèrí lórí pé àáfà ah, èmi ti ẹ̀ nice ẹ̀yin moderate ìjọ náà kò bú ẹkún pé ti ẹ̀ ta ńdọ́tọ́ta rẹ̀ bá lọ náìsì mà pé ayé rẹ̀ ti bàjẹ́ tán nù ọ̀nà kejì tí mùnàfíkì ń gbà spread the misconception about Islam èmi àti ìrìnà kábọ̀ ọ̀dà láì rẹ̀ ọlọ́kọ́lá àdìkọ́lẹ̀ ìpínlẹ̀ òun ni kọjá sí pé picture ọ̀bú là ń lọ gbé fáwọn èèyàn nípa Islam I spread the misconceptions lọ́nà wo ọ̀fẹ́yàwó jojúmọ́ lọ́mọ wá sọ̀yàwó rẹ̀ di àpò ẹ̀sẹ̀ ìyàwó rẹ̀ nígbà ọlọ́run tó ṣe lébọ̀ rẹ̀ tọ́bọ̀ gbé ó kó kúrò ládùúgbò ó tó lọ rẹ́ǹtì lé sí challenge ó tó pé pẹ̀lú àdọ́dá muslim ìyẹn náà tó máa ń lu ìyàwó ẹ̀ ó di mélòó ó tó kúrò challenge ọlọ́ọ̀gbá lé sí new gara mùsùlùmí tó jọ ń gbé eléyìí ó tiẹ̀ òun kọjá àbúrò ṣùgbọ́n láwọn ní kọ́ lọ́pọ̀túnítì àti gbé pẹ̀lú àwọn mùsùlùmí gidi tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n sì lò èèyàn lè mọ kéwú èèyàn lè já àfáà súnà tí ò ní lò tọ́jà àfáà súnà tọ́jú irú ẹnu ìyẹ̀yí tẹ́ ẹjẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ìyàwó yín ẹ ti spread the misconception nípa Islam látara àwọn abúyí mọ̀náfíkì ní yẹ́ sí mùsùlùmí gidi èèyàn bọ́ ṣiṣẹ́ níbi iṣẹ́ ọwọ́ àrísí pé kí ni ọmọ yíwèé tó láwọn Muslims wọ́n mọ yíwèé olè ni wọ́n ẹjọ́ sí bẹ́ẹ̀ lórí jẹ̀mọ́ kọ̀ lọ́pọ̀túnítì àti ṣiṣẹ́ pẹ̀lú àwọn kíni o mùsùlùmí olódodo àsẹ́mi àti yín náà ká sọ́ra tí wà wá bá burú àtàrà àwa wa alẹ́sùpẹ́ẹ̀dì kíni o misconception nípa Islam àwa ti ráwọn Christians tí wọ́n gbé pẹ̀lú àwọn ọmọ ìyá wa wàláì they changed their notions about Islam débi pé kan máa máa sọ pé ah ká Town, pé church a Christian even told me pé ká Town, táwọn gbọ́ church nípa Islam bá ní tẹ́yìn ń ṣe ìyàtọ̀ oníbẹ̀tì àfa ẹ jẹ́wọ́ sí ẹ̀rù pé tẹ́yìn ṣe ìlú wà ní Islam àbí tí à ìdá ń ṣe ìlú wà ní Islam tó o lè kà kíkọ́ mú ìwà kọ́ ọ̀pá tó láwọn èèyàn ti bí ó ṣẹ̀sì kan pé number one pé Muslims they are always violent pé Muslims are always violent pé Mùsùlùmí they are not tolerant at all they are intolerable of anybody You want to débì kan lọ no one gàràgàrà ń sọtán they are tell they are they are not tolerant àwọn notions ibùtọ́ ti níyẹn nítorí àwa mùsùlùmí mọ̀nàfíkì kan tá a ṣe kéde o tá a lọ spread aburú nípa ẹ̀sìn wa ká sọ̀ra ẹlẹ́karùn wọ́n ju márùn lọ mẹ́ márùn yẹn lè fẹ́ focus nínú ìdánilẹ́kọ̀ọ́ mi torí àti ìdèmí misconception gangan o ṣe topic ẹni misconceptions about Islam suwul mọ̀fáyì manil islam àwọn àgbọ́yé ebú táwọn èèyàn ní nípa kíni o ẹ̀sẹ̀ àwọn àsì àwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ tán fún kí nípa ẹ̀sẹ̀ àwọn akọ́sọ àwọn obìnrin náà ṣiṣẹ́ yẹn ẹlẹ́karùn-ún òun làwọn kan tá à ń pè ní almustashriku jẹ́mọ̀ kí mo pè é almustashriku kí mo pè ó jẹ́mọ̀ mo fẹ́ ká farabalẹ̀ láàkútà dé yìí mustashirikun àwọn ni orientalist who are the orientalist ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lónìí fẹ́ràn orientalist àwa tá a bá ṣe arabic islamic ní nigeria universities àti láwọn ibòmíì lágbàáyé téèyàn ọba lọ jẹ́ pé èèyàn ní background kéwù káwọn àgbọ́yé ẹ̀sìn kan wà fún yàn ẹ̀ẹ́kẹ̀rí pé majority àwọn tó ṣe arabic islamic studies wọ́n máa ń ya tọ́ọ̀gì jẹ tó ṣe mẹ́sẹ̀ lọ wọn èyí ṣe ìlànà tọ́lọ́ àti súnà bí ẹn tọ́lọ́ ṣe kí ni o physics chemistry torí wọ́n ti kó pọ́ìsìn wọnú kọ́ọ̀sì tí wọ́n ṣe torí páwọn ìwé tí tẹ́ẹ̀bí ẹn tó bá ṣe medicine ẹn tó ń ṣe physics tó ń ṣe chemistry ó ti rẹ̀ pé kéèsì ẹ̀sìn lòun lọ kọ́ tán bá kọ́ ní pé theory of kéde kan theory of evolution yóò dé mosque yóò lọ bí àwọn afáàfin theory of evolution lọ fẹ́ yọ tó ló ti rẹ̀ pé àwọn tí ń káwọn they are not Muslims even Muslims among them They are not representing Islam. They are only teaching what is in the curriculum. Yọ wà dé mọ́sálásí pé ìmáàmù ẹmọ tán kọ àlónì wọ́n ní pé bá a ṣe ń bẹ láyé ìgbẹ́ kìí sọ náà mọ́dá wa o. Wọ́n ní pé kàǹkìní kan yọ́ sábẹ́rẹ̀ àwọn àfáà ní pé irọ́ ni o yóò sì gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí wọ́n láwọn nǹkan ní Ìsìláàmù yóò tó máa proud be in bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi I'm PhD holder in Islamic studies. I'm master's holder in Arabic. I'm clinical degree holder in Islamic studies whereas nígbà tó nǹkan tó ń proud fún wọn ti ti òróòrò ba rẹ ẹran fún tó ti jẹ́ mọ́ni kúmù ní mustachio code who are the orientalist ṣe ẹ̀rá orientalist wọ́n àwọn làwọn tí è ṣe mùsùlùmí tí wọ́n lọ kọ́ èdè lárúbáwá jẹ́mọ́sẹ̀ ẹ̀kọ́ tí ó yàtọ̀ ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ èdè kí gbogbo arabic in fact kìí ṣe kọ́ lọ kọ́ lárúbáwá nìkan they are deeply rooted in the language wọ́n gbọ́ lárúbáwá ju 200 irú mi tí mo sọ̀rọ̀ yìí lọ lárúbáwá wọn don't be surprised kí tí mo sọ̀rọ̀ yìí yìí majority àwọn tá a lè máa attribute mọ́ Islam lédè òyìnbó àwọn orientalist lọ́kọ́ tí è bá ṣèṣe tọ́lọ́wọ́ àgbàdo àwa tí ọlọ́run ti ní kọ́ pàwà tá a lè ka lárúbáwá méèbó náà mọ́ ìdè tá ń kọ̀wé àwọn publishers bíi Darussalam ní Saudi Arabia tí wọ́n sponsor àwọn èèyàn bí ká máa ṣe fẹ́rí júmọ̀ ọyẹ máa tú sọ̀rọ̀ Bukhari ẹ máa tú Muslim àwọn bí mo ṣe káà tán tú kùránì ló kú kùránì tẹ́gbà àwọn àfáà àtàn gbọ́ súnà yé tán wá ń tú lárúbáwá sí èbó la tó wá ń rí àwọn material tó ṣe kí ní o tó wà a little bit reliable èyí tó pọ̀ jù nínú àwọn táàmù táàmù fi ti sọ̀dọ̀ Islam lédè òyìnbó àwọn ọ̀tá wa náà kọ́ ẹ jẹ́ fún yín lápẹẹrẹ sẹ́yìn pé gbogbo languages bó ṣe wù kọ́ jẹ́ professor english tó ó wò dictionary bó dictionary ó dictionary kẹ́nìkan mọ́ta àjẹ́ bí i professor of english ó lè gbé èbù tó dictionary tó bá gbé èbù dictionary lẹ́gbẹ̀ṣánárì kílẹ̀ bọ̀tò tó kàrí dictionary tó tó gbé èbù dictionary lọ encyclopedia àwọn tàbá jẹ́ pé a bá ṣe tọ́jọ́ wọ́n research ọ̀fẹ́ tí wọ́n sọ ti yé wa encyclopedia tó kú dùkẹ́ ní lọ dictionary lọ sẹ́wọ̀n kẹ́ni ìsìn alédè kẹ́dàrú afẹ́ gbogbo láti tú kílà lọ dictionary most àwọn Arabic English dictionary àwọn orientalist ló kọ nípa afẹ́ lọ wò táàfi tú èdè ní o màá fún alápẹ̀rẹ̀ méjì tẹ́gbẹ́ àwọn àsìtú tí ó fa kí ni o àsìgbọ́yé dictionary kan bẹ most àwọn tó bá ṣe Arabic Islamic studies I don't think they can do without having that dictionary I have my own copy David Cowan dictionary David kimope David Cowan was an Oriental David Cowan the dictionary is one of the richest dictionaries ní Arabic English tẹ́ ẹ bá lọ wo lárúbáwá ẹyọ kan báyìí lárúbáwá kan ó lè mú English fifteen wá fún yín tí ètò ó lè mú English twenty wá ó lè mú English thirty one wá fún kí ni o Arabic word yóò tún máa sọ mọ́ ṣe ń lò jálásà àlá jálásà bì jálásà ìlà jálásà máà. yọ́ ma tó fún yí lóyìnbó rẹ̀ mọ́ ṣe ń lò David Cowan kìí ṣe muslim ẹ mọ́ sí nìkan ọlọ́run lò wọ́n gbà mí láti wúlò fún Islam ṣùgbọ́n inú bá ṣe ń wúlò náà ẹ mọ́ gbàgbé o wọ́n yé mùsùlùmí o wọ́n ó ti pọ́ìsẹ̀ tí wọ́n náà bọ̀ ló dájú pé fẹ́ tú àwọn ọ̀rọ̀ kan àwọn ò tú pẹ̀lú orientation tí wọ́n ní kìí orientation Islam ṣùgbọ́n mi ìjálasa ó sẹ́yìn pé Amẹ́ríkà náà ni ó jókòó òfin tú Islam ṣùgbọ́n àwọn ibìkan tó bá débi ọ̀rọ̀ ìjà nìkọ́ bárkọ́ wọn mọ̀ wá tù lọ́nà tí òfin ní túmọ̀ sí bòjú ẹgẹ́ ìgbẹ́mọ̀sọ tẹ́ bá ń débi àwọn ọ̀rọ̀ kan wọ́n mọ̀ tù lọ́nà tí ó bá fẹ́ mọ̀ tí wọ́n mọ̀ lẹ́yìn dictionary kí lálọ́ kẹjẹ mọ̀ encyclopedia encyclopedia of Islam àwa mùsùlùmí kọ́ la kọ́ sọ́tà àbùkù encyclopedia of Islam ọ̀nbẹ́ láìpẹ́ UI ọ̀n bẹ́lẹ̀ university of Ìlọrin university méjèèjì mo ṣe degree mbẹ̀ mo sì mọ library méjèèjì encyclopedia of Islam tẹ́ ẹ bá ti rí báyìí wọ́n á kọ́ sẹ́yìn rẹ̀ written by lead orientalists àwọn tó kọ́ o kèése ọ́dárì orientalist o àwọn tí wọ́n jedò tí wọ́n gboyè nínú orientalism àwọn náà kọ́ mọ́ọ̀sì àwọn orientalist sì rèé kí ló jẹ́ wọ́n lọ kọ́ lárúbáwá wọ́n rí lárúbáwá sí èdè kan tó ṣe é ṣe research sẹ́rí ó máa ń dùn mí gbà mí mọ́ọ̀sì àwọn tánṣà àwọn courses kọ̀ọ̀kan political science tó ọba gbọ́ lárúbáwá àwọn tí a ń bẹ fún ọtọ́ ọkà ọlọ́ọ̀ka tíra ibùn tèmi yà sí asátúnṣẹ̀ yíyà ṣùgbọ́n báyìí lómi ọ̀dọ̀ lárúbáwá ìwọ tó ń ṣe banking and finance tó bá di ka arabic ni material pọ̀ fún ọ tó fi ka islamic banking ṣe tí wọ́n sọ yé ṣùgbọ́n torí báwọn orientalist rè àníyàn tí wọ́n wọ́n rí pé èdè lárúbáwá ó ó ṣe ìmọ̀ ẹ̀lọ́ka history ìtàn bí wọ́n ṣe establish department of Arabic and Islamic Studies University of Ibadan ó ní tàn torí pé bàtí wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ àwọn tó kọjá HOD mbẹ́ they were not Muslims àwọn ìjọ náà ń wí kankan kẹyẹ picture wọn bẹ ní UI sẹ́yìn wọ́n rí Arabic is a rich language in fact àwọn tó wá sí Africa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé Africa is a dark continent pé Africa àgbáyé kan tó dúdú ni lẹ́tà náà wá rí pé àṣẹ àwọn èèyàn kọ ìtàn áfíríkà ṣùgbọ́n àwọn olókọ àwọn àfà lágbègbè náà fi kọ́ arábí àwọn bí sumada fódíò àwọn bí muhammadu balo àwọn wọ́n kọ ìtàn àwọn bí àtìbúkti ahmadu baba àtìbúkti àwọn bí mamu sùlùpé wọ́n ti kọ ìtàn áfíríkà ṣùgbọ́n èdè wọn náà fi kọ́ o arábí ibn khaldun nínú mọ̀kọ́dímọ̀ rẹ̀ ọkọ̀rọ̀ pa áfíríkà bẹ́ẹ̀ kí ló fi kọ́ arábí lẹ́tà tó wá ń tú àwọn iṣẹ́ yẹn sí bí ìgbàlẹ̀ ah àsáwọn àfa àkọ ìtàn báyìí kódà nínú ìtàn àbàdàn yìí gbogbo àwọn tí ń kọ́ nípa àbàdàn àwọn aspẹ́ẹ̀tì kan bẹ tí wọ́n kọ́ tó já sí páwọn àfa téèyàn bá lọ ka inaugural lecture professor abdulrahman olóyèdè of illiterate scholars that is the title of the inaugural lecture pé àwọn àfa àtẹ̀ pè ní illiterate àwọn aláìmọ̀kan àwọn àfa àtẹ̀ aláìmọ̀kan láwọn àfáà tí wọ́n gbẹ lárúbáwá bàbá yẹn sọ professor abrahaman chief memo ui wọ́n kọ́ sínú inaugural lecture paper àwọn yẹn of illiterate scholars àwọn àfáà tẹ wá pé nígbà wọn akọ òròdè sí ọwọ́ ayẹ kápẹ́ lórí àwọn eléyìí illiterate all because they can't speak english àwọn tí wọ́n gbẹ lárúbáwá àwọn wàhálà kan ṣẹlẹ̀ nígbà tí kí ló kọ bàbá ìtọ́ jẹ ọba nìbàdàn bàbá mùsùlùmí ni bàbá yẹn kèé ṣe ìyẹn ti pẹ́ẹ́ àbáṣà rẹ̀ ṣe lọ́yẹ àwọn àdájọ́ kan tó sọ gbogbo àwọn tí kọ́ tàbàdàn wọn ọkọ àwọn àfáà ló kọ torí pólíṣẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Islam àwọn dọkumẹ́ntì ẹ̀lẹ́ gbogbo àwọn àfáà tó wá ń pè láì màtán àwọn ń tẹ́ẹ̀mí máa ń pẹ àwọn náà jẹ́ ibò nípa Áfíríkà ọwọ́ pé wọ́n lè ṣe ìbò kan wá sọ wọ́n di ìdítrẹ́tì dèdèrèlẹ́ tó bá rò bẹ́ẹ̀ ìwọ tó lè ṣe ìbò tó lè sáré bá wá ìdítrẹ́tì ní ọlọ́dọ̀ tèmi náà nù tí má bẹ̀rẹ̀ sí lè sọ Arabic lè sì mú lè ní pé ẹwù ẹ fún ìfọ̀tí mẹ́wàá láàfún sóyé tí má ti ka wá isnan salata one two ìwọ ògbókò wáyé isnan salata three ni pé akẹ́ dáfọ̀ tíjọ fún ni wáyé ọsọ àwọn ojú ogbó wa aṣọ láti ẹ̀ isnan salata akẹ́ dáfọ̀ tíjọ fún ni kí ló ṣẹlẹ̀ àwọn aṣọ ní pé that's what you are saying in Arabic it shows many are illiterate sẹ́tùmọ̀ ìdírẹ́tì yẹn ẹni tí ò lè kọ tí ò lè kà ìdírẹ́tì èèyàn lè kọ Yorùbá ó sì lè kà kí n ṣe ìdírẹ́tì lọ á kúrò lórí àwọn arab misconception kán rò pé ẹ bá lè ka lárúbáwá èdè tiwa olùkọ́ ẹ ka náà ní mẹ́ntálítì yẹn ara wọn àfa àbùkù wọn tẹ̀bá rẹ nìkan bí ọ ẹ fẹ́ pé ìyàwó rẹ bí kéèké ọ jẹ́ ọ kéèyàn ọ dókítọ̀ wà láyà fẹ́ kọ àwọn ọmọ ọ kẹ́kọ́ àwọn ńlá pẹ̀lú ọkọ̀ wọn ọ̀nà wà tẹ́bí pẹ̀lú fídíẹ̀ yóò tọ́já àfá pẹ̀lú ẹ̀ àwọn arìnrìn àwọn abẹ́pẹ̀ àwọn àfá wa àwọn kìnnìkan àti pẹ̀fánù tọ́bájá pé àwọn onímọ̀ ẹ̀rọ wa àwọn ẹnjìníà wa ásàkùn wa máa pán ṣùgbọ́n àfẹ́ ilé ìtorí pé kò lè ṣe èkó àti fojú òpé kọ̀ dámọ̀ kankan tọ́ bá sì gbọ́ lọ́gbà rẹ̀ yọ́ tà yóò tó bá sẹ́ńjì alimoyi encyclopedia of Islam jẹ́mọ̀ ta ló kọ́ àwọn orientalist lead orientalist wọ́n kọ́ sẹ́yìn ẹ̀ báyìí ní boldly pé encyclopedia síláàmù tó fẹ́ kàyó àwọn tí èsì mùsùlùmí lọ́kọ́ gbogbo bí táwọn ọmọ ṣẹ́dí sí late i'm talking about arabic english o get lè ṣe àwọn orientalist yẹn sẹ́wọ́n àwọn orientalist wọ́n sì bá pàlà fún wọn islam bí wọ́n ṣe wúlò fún wa láwọn akéwì o abala mi torí abọ́dọ̀wà objective àbọ̀dọ̀wà bias wọ́n wúlò fún wa lábala pé wọ́n ń bá ní translate àwọn nǹkan kan ní ẹ̀sìn wá sí èdè gẹ̀ẹ́sì fáwọn tí ọgbọ̀n lárúbáwá tí mi ìdẹ́ka náà tó gbà Islam wọ́n wá sí wa láburú pẹ̀lú pé wọ́n lè ka argument sẹ́yìn pé ẹ̀mọ̀ ní tẹ́lẹ̀ máa fàbá ṣe fíkù ìtìláfàt discrepancies disagreements ó pọ̀ lọ́dọ̀ àwọn afọ́nífíkù ìyàlùkí sọ báyìí ṣàbí sọ báyìí àwọn wá study àwọn argument yẹn wọ́n wá rò wípé àmọ́ òpin náà mọ̀ ní kíbi àwà ẹ̀kọ́ rẹ̀ pé tí Islam fẹ́ yan mu torí pé lẹ́yìn bá ta fẹ́ spread ẹjẹ́ fún yíní méjì àgbẹ́ta lórí ẹ̀ obìnrin tó wà ní ọkọ kọ́bọ́kọ rẹ̀ dáná kọba fọṣọ kọba pọ́líṣì bàtà káwọn ti sọ slam sẹ́ nínú àṣà Yorùbá ojúṣe rẹ̀ àbújúṣe rẹ̀ pọ̀ ẹ̀ dámi lọ ojúṣe rẹ̀ àwọn àfọ onífíkì wọ́n wá ń fà láàrin ara wọn sọ̀rọ̀ yẹn ní kóbìnrin kọ́ ṣe kàdàmáàtì kọmọ rẹ́ndà services fọ́kọ́ rẹ̀ àwọn kan lọ́rọ̀ yẹn ni àwọn kan ní èso ọmọ yẹn táwa rò pé kálukú ọlọ́lẹ́rìí o ṣùgbọ́n ìtawà dúró lé lórí níbi tí sẹ́kùlù islam gbogbo tèmi àti ìbùnú bá ọmọ kí ọ̀rẹ́bìnrin kọ́mí àtàwọn mìíràn àwọn afáà lọ kóbìnrin ó ṣe àdàmáàtì fọ́kọ rẹ̀ ọ̀ranyàn ní ọjọ́ lọ́rẹ̀ tí ọba wá jọ ọ̀ranyàn arójúṣe rẹ̀ tí ó gbọ́dọ̀ fi ilẹ̀ torí para àrìjálù kọ̀wá múnà ní bàbá lọ́kọ ó jẹ́ olórí ó jẹ́ òkòmúlérò tíyàwó ọ̀wà alẹ́ services fún ṣùgbọ́n tákẹ̀tọ́ ni pé kìí ṣe kọ́ jẹ́rú níjọ́ tó bá rẹ̀ ọkọ lè fọṣọ níjọ́ bá rẹ̀ ọkọ lè dáná àwọn rẹtálìsì ọwà dúró rí pé kìí sọ̀rọ̀ ẹ̀ kódà kò tiẹ̀ nídìí ẹ̀ ọkọ gbọ́dọ̀ lọ gba kíni o ẹni tí ọmọ ràn lọ́wọ́ ẹmọ tó fẹ́ achieve wọ́n fẹ́ dalẹ̀ àwọn mùsùlùmí rú wọ́n wà ẹ àwọn átìkù yẹn wá pọ̀ lórí net obìnrin nínú wà kà yóò pàdé arímọ̀pẹ̀ lọ pé in pàápàá ẹ̀mà àwọn tó bá lè ka èèbó ilé wọn àmọ́ gbóná ọkọ tó fẹ́ fẹ́yàwó kù ó tó ti ká àdúgbò pa polygamy ọkọ ọ̀gbádùn rẹ̀ kọ̀bọ́kọ̀ dáná mọ́ kọ̀bọ́kọ̀ fọ́ oníbẹ̀ drive don't you know how much you are earning per month you are earning two hundred fifty thousand naira how much are you spending in dry this your cloth wàhálà wa ṣe kí ni o wàhálà wa ń ṣẹlẹ̀ ló wọ́n achieve àbí wọn ẹ̀ yé they have achieved

ìwọ tó bá ti àkà wọ́n sọ pé ìsìláàmù ẹ̀sìn tó ní ká máa pààyàn ní nínú kùránì ọlọ́ni ẹ̀pà wọn dánùdánù wọn ò ní sọ tẹ̀fsìrì rẹ̀ àwọn olè ẹ̀pà mọ́jẹ̀mú olè ẹ̀fìpá wọn ò ní sọ islam ẹ̀sìn tó ní ẹ̀mọ́ gẹ̀yàn lọ́wọ́ dànù ní ìwọ náà wà á ká gbẹ́ntù ọwà ayé ti kọ́lọ̀kótó èmi àti ìṣe ẹwà jẹ́ abẹ́rẹ̀ kámú ní kọ̀ọ̀kan àwọn misconceptions wọ̀nyẹ̀ gangan turn spread nípa Islam àsìkò ní mẹ́bàwà aago kan ló ti fẹ́ lù mo sì kọ́ bí mẹ́tàlá dání bì ìgbà ìṣàlá àwọn kan bẹ tí mi ní fẹ́ lójú àwọn ètí mo rí kọ́ láláyé tọ́kọ̀ àwọn ni màá sáré kọ́ sọ alákọ̀ọ́kọ́ nínú àgbọ̀yé Newton spread nípa Islam òun ni pé Islam ẹ̀sìn terrorism ni ẹ jẹ́ ká gbọ́ yóò ẹ̀sìn ìfipámú ni ẹ̀sìn sẹ́mù kí tó máa ń sọ ń bà ẹni wípé wọ́n lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam ó mú ìdàdà ní lápá ọ̀tún ó mú Kùránì lápá òsì pé nínú kọ́ ọgbà Kùránì àbí kí ṣe kí ní ohun kí fi lọ̀sán orí rẹ̀ kalẹ̀ àwọn tá a bá nílà àká ìgbà it máa kọ́ mọ́rọ̀ àwọn àfáàdí ẹ̀wọ̀ ṣùgbọ́n ẹjá kọ́ gbé sínú làákà yìí Kùránì sáàmọ́ fọwọ́ sí fún kúránì ìkì sẹ́ẹ̀rí àwọn fojú báìbù wò bí báìbù ṣe àbí sẹ́ẹ̀rí gbogbo báìbù sí àbí yóò sí ibi òórùn ibi àágùn ó fi báìbù bẹ̀ ẹjọ́ àwọn táwọn àmì sáàmọ́ fọwọ́ sí fún kúránì ìwọ́ tó bá fọwọ́ sí fún kúránì jẹ́ arákọ́ ọmọ torí wà mọ́ ìlú àdín ṣàáyọ̀ Allah àwọn tí bá ń pọ́n àwọn nǹkan àmì àwọn sacred things ara ṣàáyù dín ní kùránì wà irú àwọn yẹn fàyínà àmì tẹ́kùwà lùkùnrin àpẹẹrẹ pé ọbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tó bá fọwọ́ sí mú kùrà ní ìtàpẹẹrẹ pé ọbẹ̀rù ọlọ́run tó ní sọ̀rọ̀ nà káàdì bìtọ̀ ọlọ́run wá sọ kùrà ní fún kọ́mọ fọwọ́ sí mú kùrà ní yá fọwọ́ sí mú kùrà ní kọ̀kọ̀ bá láàká yìí ẹlẹ́kejì wọn lànà bí ọwọ́ àmú kùrà ní lọ́wọ́ sí ìdà lọ́wọ́ sọ sọlá àwọn tó wá jẹ́ Christians ẹgbẹ́ wọn nínú àwọn tó jẹ́ number has in searchers àwọn náà wọ́n sọ pé ní tẹ́ ẹ sọ ìrọ́ ní kọ̀kọ̀ rẹ̀ ti o ẹ má jẹ́ àparọ́ tàbá fẹ́ sọ̀rọ̀ ló ń pa ànábì ẹ wá mọ̀ wá gbọ́ ẹ̀tọ́ wa o níjọ́ tí islam bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò lágbára kankan ọ̀lẹ́ni wọ́n fi ìyà jẹ wọ́n fi jẹ àwọn sàbí ẹ̀ wọ́n lé wọn lọ sí Ethiopia lọ́dọ̀ ọba Nàjáṣí abẹ́ẹ̀tìgbàgbé wọ́n pa nínú wọn wọ́n febi pa wọn mọ̀kọ́tọ́ ẹ̀ tí wọ́n ṣe mọ̀kọ́tọ́ àfún wọn tán ṣe mọ̀kọ́tọ̀ economic sanction boycott tí wọ́n dẹ́yẹ sí wọn tán bá wọn rajà wọn àtajà fún ebi pa wọn kí àbútọ́ líbò tó wá intervene èyí tó jẹ́ ọkọ̀ ànàbí sọ̀rọ̀ láàrẹ̀ sọ̀rọ̀ àbúrò bàbá rẹ̀ kan tó wá ní pé ẹ̀sájà sáàmì wọn díẹ̀ ẹjọ́ nítorí ọlọ́ sẹ́ni tí ọ̀làgbára tí wọ́n fi yà á jẹ tán fi ń jà wọn mẹ̀yìn ẹ̀ òun ní ọ̀wà àgbédà nínú kẹ́ ẹgbà kùránì àbí kí ṣe kí ni ó kí n fi dà sórí yín kalẹ̀ jẹ́mọ́ sọ́kọ́ bá làákà ìwọ ìrọ̀ oró lẹ̀ òun lọ nìyẹn ọlọ́run tó yí láti ìrọ́lẹ̀ pa ẹlẹ́kejì kùránì ò tí ì sọ̀kalẹ̀ tán níjọ́ tí wọ́n sọ yìí kùránì wọn lọ́wọ́ fọwọ́ òsì mọ́ abẹ́ ẹ̀bí gbàgbé pé àwọn súrà kùránì pèsè méjì màkíyà wà màdàníyà àwọn súrà maka àti súrà kíni o màdínà súrà maka ńlá ànàbí wà ń dọ́nà ànàbí èdè Mẹ́dínà tó bá rí bẹ́ẹ̀ ajẹ́kọ́ kùránì tó mú dání kùránì súra kíni o Mákà kùránì ọ̀gẹ̀ tí ìpè tí ọ̀bà sí súra kíni bẹ́ẹ̀ o Mẹ́dínà ó rọ́ nígbà tó lè tó rọ́ ànàbí ìlú kùránì ìdàdí kùránì èrò bẹ́ẹ̀ ṣé kùránì ti Mákà àti ti Mẹ́dínà jama yẹn ti kẹ́kẹ́ àṣọ ní ìsìn bàbá làárọ̀ ni ànàbí ò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìtẹ́ àtùkùmọ̀ pé ìsìláàmù ìdàpọ̀ sísàlàyé ẹ̀sìn ìwà dáadáa èmi àti yínà tá gbọ́dọ̀ lọ ṣe yẹn ẹlòmí ilé tó ń gbé kò ní kí àwọn ará ilé yọ ọmọ dájú rẹ̀ níjò òun náà bá wá sásọ òjò àwọn náà ní bá sọ ṣùgbọ́n ọ̀pá sọ rẹ̀ ìwà wa gbọ́dọ̀ dáa ẹlòmí níbi iṣẹ́ ẹ̀rí very arrogant very proud àwọn èèyàn nípa òun lọ́jọ́ gà wá rẹ̀ wálẹ̀ àwọn ọ̀gá tọ́lọ́ ń já wálẹ̀ nígbà tápadà wọ́n sẹ́mi kí lọ́kọ́ ọlọ́pàá kí wọ́n jọ́gà ẹlòmí tó wá lè tó wá sọ̀gbà ọmọ sẹ́mi o àárín ló mọ̀ sẹ́kì bí wà láwọn tí ó jẹ́ àwọn ẹgbẹ́ ọlọ́run ó lò sí ẹ̀mí ẹ̀ tó ga ìwà wọn gbọ́dọ̀ dá sáwọn èèyàn nínú ọ̀rọ̀ ẹnu nínú wà ìwọ tó ọjọ́ ṣe ọmọ gbọ́sẹ́ fún òun ṣe jàmbá ìwà rẹ̀ ọ̀dá ẹlòmí lè rò pé ah, àfáà ní ìjàmbá àkọ́kọ́ta rẹ̀ gbà sílámù sí wà tí wà dáadé ìwà dáadáa àwọn èèyàn wá ń gbà sílámù wọ́n wá ń gbà sílámù wọ́n wá ń gbà sílámù gbogbo ọdún mẹ́tàlá àkọ́kọ́ tánà ní sọlọ́lásàlá tó lò máka kọ̀ jẹ́ nìkan kan jagun ìgbàwó lọ́wọ́ mọ́dà dání ṣé mọ̀ ìdílé táwọn èèyàn ti wá ń gbọ́ ní ìsìláàmù lọ́wọ́ mọ́dà dání tó ní kùránì ìlú kùránì tí ìṣọ̀ká lè àwọn slogan ayé lásìkò anything tó bá ti lè ṣẹlẹ̀ látọwọ́ mùsùlùmí kan wọ́n ní terrorism sọ pé ìsìláàmù kò support secularism tá a bá fẹ́ wo ìtumọ̀ rẹ̀ lódodo àwọn tó jẹ́ terrorist lágbàáyé àwọn tí èṣe mùsùlùmí ni ẹ jẹ́ kí mú definition terrorism wá self terrorism nínú àwọn references tí mo wò kò sí universally accepted definition fún terrorism kò sí ìtumọ̀ kan tí gbogbo ayé gbà kálukú define terrorism ní bọ́ bá ṣe hàn sí àwọn míì ó define terrorism from political point of view ẹgbẹ́ òṣèlú kan tágbẹ̀rẹ̀ kálù Nàìjíríà sí case study APC ó sọ pé nígbà táwọn ṣe kíní kan PDP wá ṣe kíní o wọ́n káwọn mọ́bẹ̀ wọ́n pa àwọn èèyàn wọn PDP náà lè pé APC wá ṣe kíní kan fáwọn gbogbo eléyìí political kíní o terrorism àwọn olóṣèlú náà nìyàn religious terrorism èyí ò lè tọ́bọ́ sábẹ́ ẹ̀sìn a máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí christian christians mùsùlùmí mùsùlùmí sẹ́lẹ̀bọ ẹlẹ́bọ sí mùsùlùmí christian sí kí ló pẹ̀ a máa ṣẹlẹ̀ láàrin ẹ̀sẹ̀ kan náà catholic àtàwọn tí èsè catholic protestant àti kíní kan láàrin mùsùlùmí ẹni mùsùlùmí sunna shia ẹni kíní kan amadiya terrorism lè wá lọ́nà ẹ̀sìn ó lè jẹ́ ideological ìròrí kọjá pé ròrí yín kẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ ṣe fíìmù kan yàtọ̀ kí wà lọ́ọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ wá máa definition tí mo fẹ́ lò yìí àwọn amẹ́ríkà fúnra wọn gangan àwọn námú definition yẹn wá tí n bá ti wá wá ní ìsìn ìwà fẹ́kẹ́ ọ̀dálẹ̀ àwọn kankan ń bẹ̀ ẹ̀fù wá rò wípé ṣé mùsùlùmí àbí Islam support terrorism ẹ̀yìn náà kọ̀ mọ́ máàkì ẹ̀fọ́ra yín o United States Department of Defense USA Department of Defense fún ọ̀rọ̀ ààbò nílùú wọn gangan the definition of terrorism tí wọ́n mú wá òun wọ́n ní terrorism is the calculated use of unlawful violence unlawful what violence calculated use of unlawful violence or threat to inculcate fear kí n kọ́ máa tú lọ wọ́n ní tá à ń pè terrorism ìgbésùmọ̀ ní jàgídíjàgan wọ́n lóhun náà ní kọjá pé lílo ọ̀nà ìbófinmu ká lo violence unlawful violence ọ̀nà jàgídíjàgan ìbófinmu ìgbésùmọ̀ ní àìbófinmu tó jẹ́ pé ó wà calculated a ti fojú wò pé n ta àfẹ́kọ́ ṣe rè àfẹ́kọ́ báyàn mẹ́wàá àfẹ́kọ́ da mẹ́tẹ̀ wọn nǹkan mọ̀ lè ṣe mẹ́tẹ̀ àfẹ́ kí wọ́n sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ó ti wà calculated or threat àbí mímọ́ kó wàhálà ìfòòró báyìí ẹnìkan to inculcate fear to inculcate láti dá ìbẹ̀rùbojo láti gbé ẹ̀rù sí ara àwọn tá a fẹ́ terrorize bá a ṣe jókòó ní mọ́sálásì tẹ́nìkan bá mú ọ̀rá pure water tó pamọ́lẹ̀ tó ṣe gbòó in tó ṣe lọ́dọ̀ ọlọ́ ẹlẹ́sẹ̀ ni ẹ wo tí láàá kọ́dọ̀ ìta máa kà lé yẹn bàbá yẹn sọ pa mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ ṣe mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ ẹrù ọmọ ìyá rẹ̀ tàkùífù nínú ìsìláàmù aráàmù ní kọ́ dẹ́rùbà yẹn kí lọ fẹ́ dẹ́rùbà ọmọ ìyá rẹ̀ fún kò ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mo ń ṣeré ni o ọwọ́ tó sọ wọ́n ti kọ ìṣẹ̀lẹ̀ fọwájú ọlọ́ sẹ́nà pé ọ̀pá yẹ́ wà lẹ́mọ̀ sáwàdá ní àbọ́pàdé ah, iná iná iná iná ti sẹ́pẹ̀ ló ń ṣe eré ní eré òní ló ń ṣe ẹlẹ́sẹ̀ lọ́fún tó ṣe brake ló fẹ́lì brake fẹ́lì ó fẹ́lì ó fẹ́lì ẹnìkan kí ló fẹ́lì ó ń lónú kọ́tà ẹsẹ̀ rẹ̀ bá ká oníwà lẹ́mọ̀ sí ẹni ìtòsùn ẹlẹ́sẹ̀ ni wọn àbí ọlọ́ ìsìlámù sọpọ́tì wọ́n ní pé tá a wá ṣe ọlọ́fúnfà olè sí ẹ tá a fi concrete fear intended to coerce or to intimidate governments or societies in the pursuit of goals that are generally political religious or ideological ṣe ẹ̀rí ń tá a wá ṣe o a ṣe láti dá sí wípé ká lè kó wàhálà ìfòòró ìdààmú ìpáyíke ìbẹ̀rùbojo ká kó bá ìjọba àbáwùjọ pẹ̀lú pé kí ni o in the pursuit of goals torí pa àti ní goals àti ní nta fẹ́ achieve àti ní èròǹgbà àti ní àsọta ilé ìta fẹ́ ṣe kí ni o ta fẹ́ gbà níbi ta ṣe yẹn ó lè jẹ́ pé fóṣèlú fẹ́sìn àbí fólórí wa tó yàtọ̀ jama ẹ jẹ́ káwọn dalẹ́ àwọn kankan bíi ilé number one unlawful violence unlawful kí mo pè OPC tí wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà is it love violence or love violence what are OPC what can we call them huh? sẹ́ni the OPC this. terrorism ẹ̀ dámi lò àwọn boys Niger Delta tọ́jẹ́ pé even gangan ní àwọn àti sójà gangan ni wọ́n jọ máa fèsì ara wọn is it love violence or love violence kí lápá àwọn boys Niger Delta ṣe ẹgbọ́ kẹ́gbọ̀n terrorist ni kí ní máa ń pè wọ́n militant àwọn àjìjàgbara Boko Haram Boko Haram Nàìjíríà sóyè ní ìsìn tí wọ́n inculcate fear sẹ́mi àwọn èèyàn is it love violence or love violence kí Boko Haram náà tó bá wá rí bẹ̀ wá ìtọ́ ẹgbẹ́ Boko Haram nìkan ní àjẹ́ terrorist OPC ò jẹ́ terrorist àwọn bọ́ọ̀ ìnájẹ́ jẹ́ terrorist wọ́n yẹ kẹ́rẹ̀ pé kí ni o Islam gẹ́gẹ́ la fẹ́ sọ lóko ọdún Islam ò lè ever support Boko Haram and let me tell you international amnesty it is Dominican majority Mùsùlùmí we are still in our profound ignorance àyè kanims ọwọ́ àwọn tá a bá ń gbọ́ láwọn rédíò yìí àwọn rédíò yìí Ìbàdàn tó máa ń parọ́ àwọn alákatakí tí ẹ̀sìn àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tó jẹ́ pé àwọn tí ń sọ̀rọ̀ ní ìgbà ìkànnì wọn Mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó di kèfèrí tó kórìíra ẹ̀sìn àwọn alákatakídẹ́ẹ̀sì gbogbo tí wọ́n bá káròyìn wákàtí kàbàgbọ́n ṣẹ́jú alákatakídẹ́ẹ̀sì gbogbo aráàmù ó kò 25 percent àwọn ìròyìn àwọn ará yín tẹ́lẹ̀ pé mọ́sí àwọn tó ṣe náà àwọn kèfì sùn tẹ́lẹ̀ tàbí kèfì ni ẹ mọ̀ àwọn ìfẹ́ dákọ ni kí la fẹ́ lò ń bẹ̀ kàǹtí lọ lágbàáyé international amnesty wọ́n gbé àwọn rìpọ́ọ̀tì jáde nípa Boko Haram ní Nàìjíríà ẹ lọ sáàjì fún lórí net international amnesty report on Boko Haram in Nigeria ẹ lọ sáàjì fún ó tó rìpọ́ọ̀tì mẹ́ta tẹ́kọ̀ lórí Boko Haram and from authentic sources pẹ̀lú àwọn tí ó ṣẹlẹ̀ Nàìjíríà mùsùlùmí ló kú jù nínú Boko Haram gbogbo sẹ́ẹ̀ Borno àwọn olóńtò Kaduna sẹ́ẹ̀kọ́ tó lápá ìkánú àwọn olórí ìwé ìròyìn kan lọ́sẹ̀ tó parí ustaafu dẹ̀ ni àáfà àáfà àtọ́mọ tí ó tó tó mọ̀ òun tọ́jọ́ olórí ìwé ìròyìn kan ní Kaduna wọ́n tọ́pa òun náà mùsùlùmí ló kú jù ní wàhálà Boko Haram bóòlù ẹ̀ṣẹ̀ á ní pé ìsìláàmù lọ́wọ́ ayé ní àbùkù ara nígbà tó já sí pé ìsìláàmù ó fẹ́ protect àwọn tá mùsùlùmí ó fẹ́ protect àwọn non-muslims islam ní àmì ẹmọ pa ẹ̀yà ìtẹ́ẹ̀kẹ́ àwọn pé islam of support terrorism ẹmọ ẹgbọ́ mi o jihad bẹ́ẹ̀ islam ẹmọ ní jihad ìsinmi islam sọkúsọ ló ń sọ ṣùgbọ́n jihad islam ó wà guided ó ní principles ó lófin olórí gbọ́dọ̀ wà àwọn mẹ́jẹ̀mú gbọ́dọ̀ ọ̀rọ̀ kiri ká rẹ̀ nínú jihad islamic ìwọ tó wọn bá sọ pé tọ́lọ́ lọ bẹ́ẹ̀ ṣe alákọ̀ọ́kọ́ ọ̀gbọ́dọ̀ mú ẹ ẹgbẹ́ àwọn tó bá fẹ́ sọ yóò ẹ wà kọ́ bí àgbẹ̀ ní Boko Haram ní Nàìjíríà ẹ wà lọ́pẹ̀ ìsìláàmù kan ní ọ wà nínú Boko Haram gbogbo àwọn olóṣèlú tí bá ń lò wọn àbáwọn èèyàn bú mi tán bá fẹ́ máa lóko ẹ̀sìn láti dá wàhálà alẹ́ ẹ mọ̀ pé kì í ṣe ìsìláàmù Ọlọ́run sì wọlá àjọpọ̀ ṣoṣo ẹ̀ inú Ramadan la wà ní tí owó atá kẹnu wa ló fọ́lọ̀ gbogbo àwọn tí ń dá wàhálà yẹn lẹ̀ Ọlọ́run ti kò fún wọn lásìkò ọlọ́run gbàgbára kúrò lọ́wọ́ wọn yóò sọ wọ́n di ọ̀lẹ yóò sọ wọ́n di ẹlẹ́wọ̀n yóò sọ wọ́n dẹni táìsàn bú àìsàn tá à ń gbó kọ rẹ̀ ni tí ó dè wọ́n mọ́lẹ̀ yóò sọ wọ́n dẹni tọpọlọ wọn dàrú tí wọ́n ya wòlé kí ayé wọn yóò sọ wọ́n dẹni tọrọ wọn dàrú láyé tí ó dàrú lọ́rùn fún ọba túbá ọlọ́lá ìlàlá tó ọba náà fẹ́ ṣe tọlọ́run ẹ máa gbọ́ ìsìláàmù alákọ̀ọ́kọ́ ò gbọ́dọ̀ pa ọmọ eke ọmọ eke kí ló fi ṣe ò gbọ́dọ̀ pa alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́kejì obìnrin ọ̀gbọ̀dọ̀ fọwọ́ kàn sáà ìgbé nínú àwọn oníṣòro tó gbéjáde ní òní bótodò sì nílọ lóye wọ́n ní kan obìnrin ọgbẹ́ ṣèkàwú father of my pregnancy àbí ìgbójú ara mẹ́ta báyìí pé ló fóun ọ̀rọ̀ sẹ́ẹ̀sì kọ́lá ń sọ yóò kọ́ ọ̀kẹ́ fọ́ ọ̀kẹ́ àbíkọ́ wá kíìsì ẹ̀ tọ́ ọba sọ pé òdòdó bí wọ́n gbé ọlọ́run wọ́n alẹ́ nìkan fún ẹ̀nìkan ló ẹwà sọ pé ìsìlámù sí ìsìlámù nílé yìí gbogbo tẹ́ẹ̀ sọ ọdá tó nǹkan wà ń bẹ ọlọ́run tù tọ́ ọlọ́run ṣe tọ́lọ́run sẹ́ ẹni tó bá kú lójú ogun ẹ gbọ́dọ̀ mọtíléètì ẹ ẹ gbọ́dọ̀ gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ kẹ yọ ojú ẹ kẹ gé apá rẹ̀ ẹ gbọ́dọ̀ àfarúgbó tẹ́ bá rí tóun náà pé ammunitions bàbá arúgbó lòun náà gbé jàgbà àtọ́bá rí bẹ́ẹ̀ bàbá ṣẹ̀rí àní ọlọ́pàá yìí ṣùgbẹ́yìn náà fẹ́ pawá ẹwà ẹwà jù ní tọba tọ́ sí ṣùgbọ́n ló jihad islami ẹ̀gbọ́n parúgbó igi àwọn rúgbìn kòkó ọ̀gẹ̀dẹ̀ àgbàdo ẹ̀gẹ́ àwọn nǹkan tí mówó wá ẹ gbọ́dọ̀ destroy rẹ̀ àwọn ẹran tí wọ́n ń sìn ewúrẹ́ adìẹ tọ́kì ẹ̀ fish pond màálù ràkúnmí ẹ̀ gbọ́dọ̀ destroy rẹ̀ torí pé ń gbò gbọ́ bá parí kí wọ́n mọ̀ jẹ́ Islam lásán fún láwà yóò jẹ̀mọ́ ṣe tá à ń sọ yà yóò rí pásítọ̀ tó jẹ́ pásítọ̀ chọ́ọ̀chì àáfàá chọ́ọ̀chì tó bá wà nílé ìjọsìn ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kan ṣẹ̀rí ọ̀sọ́ pé ìmọ̀ràn mọ́sálásí o alẹ́ díẹ̀ tó ṣe mùsùlùmí ara yín sẹ́ tó jẹ́ pé ilé ìjọsìn lọ́wọ́ bàbá tó jẹ́ pé òòsà àbejì lọ́mọ ọ wà ní òòsà àbejì ẹ̀fílẹ̀ islam nìyẹn ẹ wá wọ̀nyẹn pẹ̀lú tìrẹ̀ nàìjíríà sí islam nìyẹn ẹ wà rí pé conflicting information conflicting news òun lẹ́ẹ̀mọ̀ wá gbọ́ wọ́n ti pa ọ̀gá arúgbó aráàmù wọ́n tó ní òkú wọ́n kidnap ọmọ yìí báyìí nílùú tí kí ni o state of emergency wà àwọn olókidnap yìí ọ̀fẹ́ náà lò mọ́tò wo náà kó wọn sí ibo ni mọ́tò gbà lọ ibo náà tí ó jẹ tí èèyàn yẹn jẹ wọ́n tó ní wọ́n wá náà wọ́n wá jalè wọ́n wá jí oúnjẹ fáwọn ọmọ tó ẹ̀ <laughs> wàláì àwọn ọ̀rọ̀ bí àwọn ọmọ lọ́ sí é làwọn ṣe ń bẹ lọ́n ṣe aláwọ̀ àlẹ́ Boko Haram ọ̀rọ̀ tún wọn láti rí kọ́ sọ wọ́n dẹ̀dùn àrùn ilẹ̀ ọlá aláìlá ìlọ́lá Boko Haram is not Islam Islam àwọn mùsùlùmí gbogbo àwọn tó sì wà lẹ́yìn nínú ṣùgbọ́n ṣe irú aláṣẹṣẹ orílẹ̀-èdè yìí ọlọ́run tó ọlá sí tí ó yẹ pẹrẹ wọn lára ìlà ìlú jẹmọ́ tó bá rí bẹ́ẹ̀ terrorism kìí ṣe tí Islam preach Islam research in terrorism misconception alákọ̀ọ́kọ́ nìyẹn kí n tí mọ̀ ṣe lè yé wa ẹ̀jẹ̀ agbọ́dẹ̀ analysis yìí First World War ogun àgbáyé àkọ́kọ́ research fi hàn pé àwọn tó kú lọ bí 17 million 17 million mùsùlùmí kọ́lọ́dún kan àgbáyé àkọ́kọ́ lẹ́wọ̀n àbí islam lọ dálẹ̀ èyàn mẹ́rin ló kú jàmọ́ 17 million second world war ogun àgbáyé kejì àwọn tó kú lọ sí 50 to 55 million tálẹ̀ mọ̀tọ̀dá yẹn lẹ̀ tálọ́dá sẹ́kà àmọ̀tàmánì ah, adolf hitler is catholic member catholic christian òun la lọ fi clap kódà tó contribute positively sí catholic churches later làwọn kan wá fẹ́ sọ pé ẹ̀yin atheist ni pé kò gbọ́ lọ́n gbọ́ ta lọ sọ bẹ́ẹ̀ fún local research christian l'Adolf Hitler Adolf Hitler tó yẹ kó òun lóye dínà second world war táwọn tó tó báyìí fi kú kí ni Adolf Hitler ẹ̀ lọ́dún wàhálà Nagasaki atomic bombs tó ṣẹlẹ̀ àwọn tó engineer rẹ̀ they are not Muslims o èèyàn tí ò sì ní two hundred thousand òun ló kú bẹ̀ jẹ́mọ́ sọ́nà níyà bí Bosnia Kosovo war ẹ̀tùrà bí ogun Bosnia secondary school èmi wà ń bá àwọn ogun Bosnia yìí lè gbàgbé láyé mi wọ́n ṣe program kan fún wa ní MSS máàlù lárọ́bí nílé kéwù máàlù lárọ́bí bẹ́ẹ̀ ní council MSS council d nígbà yẹn Muslim Students Guide of Nigeria ti kanṣu dí gbà yẹn tó di apẹ̀lẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ kanṣu náà èmi wà lẹ́lẹ́ta high school gbà yẹn ní secondary school wọ́n ṣe ogun Bosnia fún wa à ń sun ẹkọ́ ni sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ní ogun Bosnia wọ́n pa sọ́dọ̀ sáwọn ìṣòmìlá ajá kọwa sẹ́rí tí màá rántí gbogbo ogun láyé ogun Bosnia mi ní gbàgbé ẹ̀ tó máa fi lọ bọ́lọ̀ tó ráàwọ̀ ní fídíò báyìí ajá wa ń jẹ òkú àwọn mùsùlùmí ajá ọwá ń jẹ òkú àwọn ọmọ ya tiwa ta lọ́dọ̀ gbogbo sí alẹ́ sí mùsùlùmí ni kò dé ní half million five hundred thousand yẹn tó kú ní gbogbo sí àkóṣòfò ta lọ́dọ̀ alẹ̀ ó yẹ kó yẹ yìí kìí ṣe mùsùlùmí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ogun iraki iraki wọ̀ ta lọ́dọ̀ alẹ̀ ẹmọ yẹ àwọn èèyàn tó kú one point two million ṣé mùsùlùmí lọ́dọ̀ alẹ̀ ẹ̀ Nagasaki ti Vietnam náà five million làwọn tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí kọ́lẹ̀ dáhùn gbogbo yẹn lẹ̀ táwa ni terrorist ẹ máa ń sàfúrà yẹn tó bá wá rí bẹ́ẹ̀ àwa ń sọ pé terrorism kò sí lára islam islam tọ́lọ́ tó gbé kalẹ̀ tó fi ráwọn ànábì rẹ̀ tí òpin wọ́n jà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam intan preach on terrorism pàápàá níbi tí ó ṣẹlẹ̀ lágbàáyé àti bí wọ́n ti fẹ́ máa fún islam lóko ọgbọ́n kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀mí àti yẹn ẹlẹ́kejì nínú àwọn misconception àsìgbọ́ ọbú àgbọ́yé ewu tí wọ́n ń fún ákí nípa Islam wọ́n ní Islam ó ń fi àjẹ obìnrin ẹ̀yin obìnrin tẹ́ wà lókè màá bẹ̀ nítorí tọ́lọ́ ẹ farabalẹ̀ lásìkò tá a dé kẹ́nìkan kan mọ́ tó jọ ọmọ yẹn ẹlòmíì wá wà sí bí ọba délé kí nìkan tọ́gbọ́ ah wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ irú àwọn ìyàbá ara àwọn tó sófò ní ọlọ́mọdé ní àti ó sófò wọ́n sọ̀rọ̀ tọ́pọ̀ ọgbọ́n ó sófò wáàsí yẹn wáàsí yẹn ó sófò rẹ̀ kò rí gbọ́ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ tẹ́tí ní ìsìn ẹ̀yin obìnrin tó níbi ọ̀rọ̀ yín ládé yìí màá dẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí yín ara mi sọ ibò ó tó kó bá ẹlẹ́à ẹlẹ́à wọ́n fẹ́ yàwó lóhun náà ẹ̀kẹ́ni kan tí wọ́n bá ní pọ́blẹ́mù nínú marital life rẹ tó o tó bẹ́ẹ̀ náà kọmọ̀ ẹ̀lẹ́ òní pọ́blẹ́mù tí wọ́n bá ní pọ́blẹ́mù tí gbogbo mùsùlùmí ló ní pọ́blẹ́mù ó sì á fi fámìlì ti ẹjọ́ ìlú fi kùránì ṣe ráwọn ọ̀tá ẹ̀sẹ̀ ẹ̀yin obìnrin wọn kẹ́kẹ́ láì tí ó wọ́n ní ìsìláàmù ó ń fi àjẹ yín wọ́n ní ìsìláàmù kọ̀ọ̀kan yín lé wọ́n ní ìsìláàmù ó sọ yín dẹrú ẹwà máa wọ argument wọn nípa obìn ọ̀n lọ bí ọ̀nà mẹ́wàá màá kẹ́mù bí ìwà refutations máa ṣe lọ́dún dùn fún alákọ̀ọ́kọ́ wọ́n ní Islam ní kóbi ọmọ ìlú ìjáàbù kóbi ọmọ ìlú kẹ́ni ìjáàbù kóbi tó fáìn wọ́n tó fáìn dáadáa báyìí wọ́n tó pupa graduate wọ́n mọ Islam wa ní kó máa kò ní jẹ́ kó show beauty rẹ wọ́n ní Islam ṣe kí ni o ló fìyà jẹ ọ́ ni ṣé àbọ̀ ẹlẹ́kejì wọ́n lọ́kùnrin òun lè fẹ́ yàwó mẹ́rin nínú Islam ṣùgbọ́n bèèrè òye ní kọjá ọkọ ẹyọ kan that is a cheat ìyànjẹ ni náà gíṣù ni lọ́jẹ́ fún mi ọkọ rẹ̀ lè fẹ́ yàwó mẹ́rin òun ní kọjá kí ni ìwé rẹ̀ lálẹ́lẹ́ àkànṣọ ọmọ òun kọ́ mọ́ wulẹ̀ fẹ́ àwọn àfà torí wọ́n fẹ́ wọ́n fẹ́ yàwó lé tàbí bẹ́ẹ̀ kọ́ kókè lọ fẹ́ kírísẹ́nì yẹn so yóò lè fẹ́ yàwó kan nínú ilé yọ ọmọ sísìn ní kíni o ìta orí ẹlòmíì wà láì ọpọlọ ẹlòmíì ọpọlọ rẹ̀ fẹ́ tọpọlọ adìẹ bọ́lá àgè asáwọn bọ́lá àgè nàìjíríà former governor Ọ̀yọ́ ará ẹ̀ṣà òkè ọmọ Ọ̀ṣun state fọ́nà àtòlè general nígbà tó ń jẹ́ sáfìnà tó ń general gẹ̀ẹ́gẹ́ náà pa dọ̀lá ní ìsìn àmà àwọn tọ́pá ṣùgbọ́n àwọn tọ́pá ń mọ̀ra wọn ọlọ́run ti mọ̀ kò sì ní pamọ́ jọ gbé ìdè bọ́lá àgè nígbà tó kú sẹ́yìn tó ṣẹlẹ̀ sí abẹ́ nígbà gbé yàmọ́ ó níyàwó kan lé èyí ò ní legal wife àwọn ìyàwó tó wá pọ̀ wọ́n ṣe kí ni o wọ́n dé wọ́n sì kọ̀ wá àwọn ọmọ sì jọbọ láàgì kódà ìkánú àwọn tó bímọ fún wà balẹ̀ lọ́nà ibi tí ó jẹ̀nà sí wòrò òjò nìbàdàn ọmọ yẹn jọbọ láàgì bí ìbọn

tọ́ ọba gbọ́n táwọn ọ̀tá ń sọ wọ́n bá kàrí ààrẹ jẹ́ ẹ jẹ́ kí wọ́n aláìsí ọ̀rọ̀ jáà kí tó bọ́ sórí ọ̀rọ̀ polygamy ọ̀rọ̀ ìjáàb tẹ́ ẹ bá wo obìnrin tí bá ń lo ìjáàb ọlọ́run ti dá natural beauty kan lóbìnrin ṣẹ̀rí àtọ́wá yọ̀ǹda fóbin kí wọ́n ṣe artificial beauty tí ọ̀ta kòkòrò ní àti súnà obìnrin tó bá sọ pé torí bóun jẹ́ gíní lòun ṣe àrùnpa ìsìláàmù kò ní ọ̀rùn pa ọfẹ́ kan yọ̀gbọ̀n tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ó gé rẹ̀ ọgbọ̀dọ̀ kọjá bí ọlọ́run fẹ́ ṣẹ̀rí àyọ̀ǹda fẹ́yìn obìnrin ẹni lo gold haram ní fáwọn ọkùnrin ká lo gold ẹ̀yin lè lo silver gbogbo àwọn nǹkan yẹn ṣùgbọ́n tó o bá lò èmi ò gbọ́dọ̀ rí àáfà tó alẹ́ bẹ̀rẹ̀ gbọ́dọ̀ rí abẹ́ ìjábọ̀ ní òṣèké ni ó wà ṣẹ̀rí àyọ̀ǹda fẹ́yìn obìnrin kẹ́ẹ̀lú tí kẹ́ẹ̀fì yárìn gbèsè tí earring rẹ ọkùnrin ọ̀gbọ́dọ̀ rí ṣẹ̀rí àyọ̀dá fún ọtọ́ ọjọ́ pé ẹ̀rí pé nínú tí wọ́n wú yàn gbogbo àwọn tábà ti ní àwọn ní túmọ̀ sọ òye wa ní ọ̀gbọ́dọ̀ láwà iwájú ara obìnrin tóbìnrin bá ṣe ọ̀ṣọ́ síbẹ̀ kódà bí ò ṣe tóbi tó yóò tó tóbi jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn ọ̀ṣọ́ àlàní wọn ọ̀fẹ́ kẹ́nìkan kan rí gbá àyà rẹ ẹwà àwọn olórí ibú tí wọ́n ń sí gbá àyà lẹ̀ nípa polówó náà àwọn ọmọ tí ń ṣe báńkì àwọn ọmọ pólì àwọn ọmọ unit àwọn ọmọ olú aṣẹ́wó àdúgbò gbogbo báyà wọn àwọn sọ dúgbò kan tọ́ ọmọ wo àwọn ọ̀sán méjì tí bẹ́ẹ̀ báyà wọn yẹn wọ́n wà kọ́sọ̀ bú sí ìwọ mi tọ́ bá rí báyìí orí ìrẹ́ ọ̀kan náà ni àbí kó o ṣe sìnà pẹ̀lú ọkọ̀ fún olówó kó tó lọ ṣẹ̀rí àwọn alẹ́ni ti ní ẹ̀wà fún public consumption you are not public commodity ẹ̀wà gbogbo ọ̀sọ̀ tẹ́ wá ṣe èyí tẹ́ ṣe ṣe tí èyí tẹ́ ẹ ṣe síbì kan ẹ wà fi jáàbù ṣe kéde o ẹ fi bò ó ẹ wà máa look fresher lọ́dọ̀ ọkọ yín ní gbogbo ìgbà ìyẹn nìkan tó kọ́ ní tó bá pàtàkì sáà máa fi ilẹ̀ kéésì ọmọ ọkàn ni bí ìbẹ̀rẹ̀ wà sí àbá àfipamọ́ jẹ́mọ́ ẹ̀dá mi lóhùn búrẹ́dì gidi á fi inú ọ̀rá àbá sí ilẹ̀ ẹja gidi á sí ilẹ̀ àbá àfipamọ́ ẹ̀dá mi lóhùn ẹ̀kọ́ gidi tí wọ́n náà bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ tí wọ́n ìṣúwò sẹ́mọ̀ ẹ̀kọ́ bá lọ́pẹ̀ ní ìṣúwò láyé jọ ìṣúwò ẹ̀kọ́ ṣẹ̀rí àdúgbò odidi ẹ̀kọ́ ní ọ́ èéṣe ìṣúwò kí kálukú ó ti máa tẹ́sì tẹ́sì ó ti máa kàn ìsìláàmù lọ́pọ̀ yín lé o wàláì ìsìláàmù lọ́pọ̀ yín lé ní táwọn ọ̀tá ń sọ ìsọkúsọ ni àsìkò sí kí n dájú púpọ̀ wọ́n ní ṣẹ̀rí àyọ̀ǹda kọ́kọ́ yán fẹ́yàwó mẹ́rin ṣùgbẹ́yìn òní nìkọjọ́ ọkọ̀kan wọ́n lára pé Islam ẹ̀sìn tó fìyà gbẹ̀gbẹ̀ ní ìwọ náà sí rò bẹ́ ọkọ rẹ fẹ́ fẹ́yàwó lọ ìwọ náà bá yarí ó jẹ́ kí àdámọ́ ara rẹ ó jẹ́ kó borí òfin Ọlọ́run ó lè ọlọ́mà kọ́ fẹ́ jowú ọwà rántí Kùránì àti súnà ọwà sọ pẹ́ẹ̀sì ewu yẹn jẹ́mọ́sẹ̀ táà sọ́yà lóye kí wá ló fà á láyé tí rẹ̀ báyìí obìnrin tó bá lọ́kọ méjì mẹ́ta ẹ máa wo pọ́blẹ́mù ọkọ kan súnmọ́ láàárọ̀ wọ́n jọ ní sexual intercourse láàárọ̀ ìkan súnmọ́ lẹ́kẹ́ ní ọ̀sán kálọ́lọ́kọ mẹ́rin ìkan tó súnmọ́ lọ́la ìkan súnmọ́ ní alẹ́ kẹ́ ní alẹ́ ọ̀la lẹ́yìn oṣù kan kò rí menstruation rẹ̀ mọ́ kí ni ìtumọ̀ rẹ̀ jàmáà kéde túmọ̀ rẹ̀ ó ti lóyún ta ló lóyún náà mẹ́rẹ̀ rẹ̀ ta ló lóyún ṣẹ̀kù aládé àdóòdò nọmba one tó bá ń kílẹ̀mù ẹ̀ pé èmi ni mo lóyún tó gbé nọmba two three four lọ ní ẹjọ́ nọmba two ní ẹ̀lẹ́ yẹn mi jẹ́ mo jẹ́rìí ara mi ìlú tẹ́lẹ̀ sọ́ọ̀mù ni ó mú bàjẹ́ bàjẹ́ nọmba three lé mi ní ìbátì nọmba four ní ẹjọ́ torí ọlẹ́yìn yòókù ti bímọ ìmí ò tí ì bímọ kankan o alákọ̀ọ́kọ́ mi rèé o wàhálà yà yóò ṣùgbọ́n tí mi bá níyàwó mẹ́ta mo súnmọ́ kan lónìí ìkan lọ́la ìkan lọ́tọ̀la ìkan jọ mẹ́rin tí wọ́n ọ̀dẹ̀ sẹ́sì ní tí wọ́n bá lóyún ta ló lóyún dẹ̀ mọ́ sọ́dojú alákọ̀ọ́kọ́ nìyẹn Islam ọ̀fẹ́ kí ìran kọ́ dàpọ̀ bí irú tọ́sílẹ̀ lóògùn state bí few years ago tí ní ìsìgbé obìnrin tó bímọ mẹ́rin ọkọ́ dẹ̀ tó bímọ mẹ́rin tí kan fi dé yunifásitì ó sì lọ jáde fún ọ pé òun kọ́ lọ mẹ́rẹ̀ rẹ̀ wọ́n dẹ̀ kúrò fẹ́ ọkọ̀ bá sí kíni back to square zero wàhálà dé bọ́kọ̀ ẹlẹ́kejì ẹ̀yìn omi ọbẹ̀kẹ́ láì tí yíó ẹmọ́ ti ìfẹ́ ẹnu àbádàmọ́ omi tí máa bẹ fún yín ẹmọ́ jẹ́ kọ́ ba ọ̀run yín jẹ́ tàbí káyìn náà wá tẹ́tí táwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n ń sọ tó lè kó ba níwájú ọlọ́run àbí tó lè jẹ́ káyé gan dàrú ṣẹ̀rí àyọ̀ǹda fọ́pẹ́ kó lè fẹ́ kọjá ìyàwó kan fún àwọn ìdí tọ́kàn sáwà gẹngẹn lọ́kọ̀ àtòmí tó tọ́kàn sọ́lọ́ ẹ jẹ́ ká mú bí ẹ̀gbẹ́ bọ́lọ̀ ṣe dẹ́yìn obìnrin ẹ láwọn àsìkò kan lóṣù tẹ́ẹ̀sùmọ̀ sí nǹkan oṣù bọ́lọ̀ ṣe dá ọkùnrin mi àfà kò lè mọ́ sọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa always charge me bí ojúmọ́ ní ti ẹ̀ oúnjẹ ní kàṣẹ́ wá jẹ́ o ya wà lẹ́yìn tó wọ́n bá tún lóbi arúgbó tó yá ni àwọn ibi ìṣeré tó wọ́n rẹ̀ rẹ̀ ah, olóhùn lé wọ́n sọ aṣèwà sí kan ní o pé tóbi bá sẹ̀ èyí tó fi aṣọ pé tọ̀ lákàtà ẹ̀sìn ṣẹ̀rí àkọ́kọ́ sílẹ̀ bá wí ààrẹ ní pé fáájú wíwú náà fìlìmọ́lọ́ọ̀jì ẹlẹ́yìn wọn lódì lórí ibùsùn olùsàtù sẹ́rí ẹlẹ́yìn wà láìpínlẹ̀ wọ́ọ̀kì fèrè ìtọ̀lọ̀ bẹ̀yàwó mi ni ó mú bàtà fẹ́ fi àjẹ́ mi gẹ̀ yóò lè bí ẹ̀mọ́kùnmọ̀kọ́ fẹ́ lọ́dọ̀ mi ní olówó ló ti mọ̀ pé ọlọ́tí máa kóhùn wíìkì láàrin àkùsá èyí olórùn fún mi ò kí lọ́gẹ́ ìní súnmọ́ ah, wà lẹ́gbọ̀n ìrọ̀rùn ìlọ ìlọ fún bẹ̀rẹ̀ ni ọkùnrin ní ọlọ́run dá tó jẹ́ pé ó ní bùkátà sọ pé gbogbo gbà kò sì fẹ́ ṣe sí ìwọ ọ̀yà àti ó bẹ̀rẹ̀ yẹn fún òun kò ah, lè wá pa mí à ah, ọ jẹ́ bí oúnjẹ ní gbogbo gbà ó sì máa kóbo yẹn kóbo yẹn kóbo yẹn lọ fẹ́ yàwó mi o ó túbọ̀ sí pé they are not compatible sexually ọkọ òsì fẹ́ ṣẹ̀ṣì náà ṣẹ̀rí ayọ̀ ọ̀nà fún ìyàwó ló ń fíjọ́ méje sí menstruation yìí obìnrin míì tó rè tó bá ti lè lóyún ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ irú obìnrin tó bá rí bẹ́ẹ̀ láàrin àwọn obìnrin tí mò ń sọ yìí wọn àwa mọ́lú àwọn obìnrin tó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ kò ní lóyún táyé parẹ́ nù obìnrin ní ìtọ́lẹ̀ ní pé ọ́sẹ̀sẹ̀ lòyún báyìí tẹ́ ẹgbẹ́ ilé súnmọ́ wọn wà lẹ̀ kìí ṣe àṣàṣì kankan bọ́nà sí lóbi ẹgbẹ́ nìyẹn irú wọn sì pọ̀ láwùjọ wa yìí kódà ọ̀sẹ̀lẹ̀sẹ̀ nìkan táwa náà oyún sàn wálẹ̀ wálẹ̀ wálẹ̀ wálẹ̀ wálẹ̀ wálẹ̀ wálẹ̀ wálẹ̀ òbí ẹ̀ ẹ̀tọ́ tètè tá a lè pè ní bí ìyá rẹ̀ sí láyé mọ́ bàbá ẹ̀ lọ́wọ́ àpò pé àpò oníṣọ́lọ̀ ò tí ì ṣe omi lọ́wọ́ ìṣẹ́ olóbi ṣe ní gbóná ní wálẹ̀ àbẹ́wà ní ah, ọ̀dà ajẹ́gbérú ìyá rẹ̀ nìwọ̀n náà bàbá ẹ̀ wá sọ sórí fún ló sórí ìyá rẹ̀ tó bá ti lóyún èyí súnmọ́ tẹ́ bá ti lóyún ọ̀wà lẹ́yìn sọ fọ́kọ̀ rẹ̀ kó ti sùkú tó ń bá ti gbó kọ́mọ̀ sùkọ̀ fún bí oṣù méjì mẹ́ta tí ó fi pé bí oṣù mẹ́ta mo wá ronú sí ìkìmọ̀ kan bẹ́ẹ̀ oṣù mẹ́ta pẹ̀lú oṣù kan oṣù mélòó oṣù mẹ́rin one twenty days àsìkò tí wọ́n kàdá àwọn ọmọ mi ọmọ ti dọmọ ń jọ náà tó bá sọmọ wálẹ̀ mọ́ tó rẹ́mi ti wà lára ẹ̀ níbàdàn yìí ni tí wọ́n sọ àgbàkọ́kọ́ tó ṣe sùúrù lóyún tó wá dúró irú àsìkò omi ní ìsòrè tí ẹni mọ́jẹ̀ kó náà wálẹ̀ níjọba ti lóyún báyìí bí ṣe ń bì bẹ́ẹ̀ ni ọmọ ṣe bá bẹ́ẹ̀ lára rẹ̀ ò ní yá sẹ́yìn àpapọ̀ sí rédíò ẹ̀ ọ̀rẹ́ wa always charge ní ó ní bùkátà sùnmí kò sì fẹ́ ṣe sí sí ẹ̀rí ẹjẹ́ sọ fún yín ẹ ń bá lè ṣe research research òdodo táwọn tó dẹ̀ involve náà ní parọ́ fún yín ẹ lọ wo mọ́ọ̀sì àwọn tó níyàwó kan lé tí wọ́n dẹ̀ ti ń lo àìmọye ọdún lẹ́yìn wedding wọn ẹ lọ ṣe research majority wọn ṣe sí náà tẹ́ ẹ tó wá rí physiological bọ́ọ̀lù ń ṣe dá wa tọkùnrin bá ń dàgbà sí òun ó lè produce sí tóbìnrin bá ń dàgbà sí òun ó máa wálẹ̀ ilé jẹ́kọ́bìnrin wọ menopause ọkùnrin wọ menopause ara àwọn bàbá wa tẹ́kọ́ wọ́n pé 80 90 tí wọ́n tún bímọ bàbá tó lápá ọ̀dẹ̀ gíga tí ó tún máa chájì ọmọ kékeré tí ó tún ọmọ ọlọ́dún kún fáyà kan sí bọ́kùnrin bá gígùn mo ti wà lẹ́gbẹ̀ẹ́ one brother one of our brothers àfáà súnmọ̀ dáadáa ni ẹni ẹ̀dá veterinary medicine ló ṣe ohun analyze fún wa gbogbo nínú research field work táwọn ṣe àwọn rí pé òbúkọ ẹyọ kan kó tó lè was satisfied. yóò satisfy ewúrẹ́ mẹ́rin etí mò ń sọ yìí wà láì ní kí mo sọ the àáfà àtọ̀jẹ́ expert lábala tó jẹ́ kẹ́yìn lọ sọ bẹ́ẹ̀ ó ní research àfihàn pé òbúkọ ẹyọ successfully ó lè sáà fún ewúrẹ́ abo kí á ní àtọ́ láàrin àwátá ajéyàn no ẹ má wá ti ṣẹ̀rí àgbọ̀ ṣẹ̀rí àwọn sọ pé gbogbo ọkùnrin ni ó níyàwó méjì mẹ́ta mẹ́ta ọkùnrin míì tí èkú náà ìyàwó kan ní ó ṣe kí ni ó ṣùgbọ́n má ṣe sí náà kódà ìlú míì lè ní méjì mẹ́ta mẹ́ni tí ó tó máa ṣe kí ni ó tí tó máa yà o ṣe o bá o ti ń gbóòórùn ìtí ń ṣe ẹlòmíì wà láìpọ̀ bá ti ṣe sìnà ká ló fẹ́ kọjá ìyàwó kan ìyàwó ilé bọ́lọ̀ ń ṣe dáa kò pé tó kò ní ẹgbọ́ obìnrin ní onífẹ̀ẹ́sẹ̀ obìnrin ní tó wá rí ẹ̀rọ problem ẹ̀ ó ní àwọn internal problems kan kódà ẹnìkan inú ẹ̀sẹ̀lẹ̀ tó sọ fún aláìpẹ́ ó ní ṣùgbọ́n tó òun bá kádàrà tọkọ bá sọ ní gbogbo àwọn èèyàn ẹ̀jọ́ yẹn gbogbo ìbálòpọ̀ láàrin ọkọ síyàwó bí ìgbà kankan fi gí ìlú yẹn ni ọkọ sì ní ẹ̀jọ́ ẹ̀ ìyàwó sílẹ̀ lọ́mọ tó sọ máa kó ti lóyún òun ilé ẹ̀jọ́ ẹ̀ nífẹ̀ẹ́ lẹ́yìn pé pé pé ní nígbà tó máa ń sọ náà bó lóyún pé tó tó tó lọ́yún náà tọ́lé ọkọ̀ òtún ní tọ́rí mo forí jìn ọ́ ọkọ̀ tó máa kó bò náà ni sáàfẹ́ kúrú obìnrin yẹn ń dà rẹ̀ tì yọ ọmọ ohun tó bá yá ìdíbọ̀sọ yàgbẹ́ tó lóun ò dìráìfù ẹni tó máa ń tó náà dìráìfù sexual satisfaction yóò fáwọn jọ ń bá ọkọ̀ nìkan ní bá dùn irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà tó pọ̀ lọ tẹ́gbà àwọn gynecologist àwọn tó wà nípa orúkọ ẹni wọ́n bá wọn tó wá sọ pé lo ògùn báyìí ṣe báyìí ẹ̀rí báyìí ṣe rí ọ̀wà fẹ́ sẹ́nu rí ọ̀wà àdùn bá náà kọ́kọ́ rí ọwá sí kí ló wọ́n dá ìbọn ọ̀sẹ̀ tó máa lọ ilé tó kọ́kọ́ fẹ́ yàwó mi ṣẹ̀rí ọ̀fẹ́ bẹ́ẹ̀ sẹ́nu rí ó dùn kọ́kọ́ rẹ kí ló rí ọmọ ọdún kó wà nìkan lọkọ̀ rẹ fẹ́ bí bọ́láàgì kọ́kọ̀ rẹ wá kákóyàwó wá àtàwọn ọmọ ogó tó ti rò pé wà nìkan ló kọ́ wá rí páwọn ọmọ tó wà àtàgbẹ́ kéde lọ ọmọ náà nínú islam ọ̀fẹ́rú rẹ̀ ẹranko báyìí ọwọ́ ayé ọ̀dà pé ọkùnrin tó bá rí fóun fẹ́ fẹ́ kọjá ẹyọ kan ó lè fẹ́ látara pé islam tó wá pọ̀ yín lé àwọn tó bá sọ pé islam fi àjẹ́ yín ara lọ́dún tó mọ̀ sí fún rẹ̀ islam wá ní ṣùgbọ́n wọn ọkùnrin tó fẹ́ fẹ́ kọjá ìyàwó kan jẹ́ kó rí rẹ̀ pé o jẹ́ kí orí rẹ̀ ó ṣe kíni kí ni túmọ̀ rẹ̀ pẹ̀lú déédéé fàyín ní kíkú tó ń aláàtàdìlú fàwárídà tọ́ ọba ti ní kó o lè ṣe déédé ẹyọ kan ni o fẹ́ ṣe wá rí déédé o àwọn èèyàn tó sì gbọ́ aláàbùlù àgbà déédé méjì ní bẹ aláàbùlù mọ̀tọ́ wà láàbùlù gbẹ́lù mọ̀tọ́ déédé kan bẹ tá alágbára rẹ̀ èyí òun ni ọlọ́wọ́ bá ń sọ déédé tá alágbára rẹ̀ àáfin ìmúlẹ̀ fọlọ́ àmì jíà lórí eléyìí déédé wo la sọ pé ká ṣe ọmọ ṣe déédé nínú tọ́ ọmọ fún wọn ó ṣe déédé nínú mímọ̀ sọ pẹ̀lú wọn kò ní jẹ́ pé olójọ́ méjì lọ́dé ilé olójọ́ kan lọ́dé ilé kò ní jẹ́ pé olójọ́ méjì méjì ṣùgbọ́njọ́ méjì tẹ́lẹ̀ níjọ́ tó ló bá kan ilé ọ̀rẹ́ wa ó sáré kí ṣáì 820 ó ti wà ní yàrá tẹ́lẹ̀ níjọ́ ló bá kan ilé ìjọ́ náà ní àwọn ọ̀rọ̀ dúkì àdúgbò every time tó ló bá ti kàyàwó ilé 1030 ni ó débẹ̀ kò ṣe déédé ó gbìyànjú àti máa jẹ́ pé òun lásìkò pẹ̀lú wọn bákan náà kìí ṣe pọ́ ọ̀rà léèsì fọ́kàn ọ̀rà gíní fọ́kàn déédé ò tó wá rí ẹ̀tọ́ gbọ́ wọ́ bí àwọn nǹkan tí wọ́n ń jẹ àti tí wọ́n ń jẹ o ìyálé ọmọ okun arán ni àmàlà aláṣọ́ ní máa jẹ ẹ̀bà òun ní máa jẹ ìyàwó ètò ọlọ́bẹ̀ ìyàwó oní kọ́nflẹ́ẹ̀kì ni sọ́dọ̀ mi spaghetti macaroni indomie ni máa jẹ ń tiẹ̀ déédé ni kó fún kálukú ní ti máa jẹ kìí ṣe pé ìtí èjẹ ẹ̀bà kọ́ wá rọ ẹ̀bà sí ń kò kò ní ọsútù gbáǹtẹ̀ ọ̀dọ̀ làwọn jẹ láfún ọ̀sẹ̀ kan lè yàgbẹ́ kò ṣe déédé déédé ni pé ní wọn jẹ kó ṣe kí ni o kó fún ara déédé ni wípé eléyìí ara rẹ̀ ọ̀yà orí lọ́n fọ wọn ní kó five thousand wa ó kò lẹ̀ eléyìí ẹ̀dọ́ ń dùn wọn ní one thousand ní kí wọ́n pé ah, doctor five thousand ní kò lẹ̀ toríjọ́ tọ́lẹ̀ ìyàwó rẹ̀ náà five thousand mo kò lẹ̀ rárá o ìtí kálukú ní ìdí lásìkò kò fún òun náà ní kíni o òun ni déédé tọ́lá àwọn àfáà kan tí kéwò òye tó tọ́lẹ́mọ̀ sí késẹ́ẹ̀tì àbí tọ́lẹ́mọ̀ lẹ́pọ́sà àwọn káàkiri ìgbò àìmọ́ ìṣọ́pọ̀ náà wọ́n sọ ṣùgbọ́n àwọn táwọn yàtọ̀ àfáà fáà mọ́ kálukú sì mọ́lẹ́fù rẹ̀ sóyé ní ìsìn ibi kálukú bá kàtí àdè ní orí ìrìnàdé ìyẹ̀lẹ́ máa bá rí sọ̀rọ̀ ọwà rẹ ọsàn sí méjì ọwà fún wọn ní ọyà ìwọ ìyàwó kìíní gba orí eléyìí ó fún wọn lórí lọ ó fún wọn lé ìrànà àtàkálù islam ọ̀rọ̀ lílé ìrànà mú èyí èso déédé ọ̀rọ̀ ọsàn mẹ́rin oníyàwó mẹ́rin fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìkan tóbi tọ́lọ̀ ní ọkàn náà ìkan kéré tọ́lọ̀ ní ọkàn náà ìkan dùn tọ́lọ̀ ní ọkàn náà ìkan kóró tọ́lọ̀ ní ọkàn náà kò ti déédé ìyókù ọlọ́run níjọ ọ̀rọ̀ aṣọ ó sì ké fún ọlọ́pàá márùn márùn aṣọ tẹ́lẹ̀ omi rẹ̀ rẹ̀lẹ̀ aṣọ tẹ́lẹ̀ omi rẹ̀ orílẹ̀ òun yàtọ̀ jẹun àjò ọlọ́pàá ó ti déédé kàtàkì ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ aṣọ pàmárùn náà ó tún wá gé ọlọ́pàá kọ̀ọ̀kan lọ ọ̀pàá kọ̀ọ̀kan tí omi dòrè ọ̀pàá kọ̀ọ̀kan tí òdò pọ̀ nìyẹn ní gbogbo eléyìí kálọ̀ gbàgbọ́ yé déédé Islam fi déédé kún pé kẹmọ́bà fìyà jẹ́ta ní o àwọn obìnrin wàláì kò sí tọ́pẹ̀yìn obìnrin tó Islam ẹ̀tọ́ máa gbọ́ mi kẹ́lẹ̀ mọ̀ pé islam pàyílé síwájú kí islam tó dé ẹ̀yin obìnrin tí wọ́n bá bímọ obìnrin wà ní ìbànà wọ́n máa ń pàyílé wọ́n bó ìmọ́lẹ̀ láàyè abẹ́gbàgbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló ní wọn gbọ́dọ̀ pàyílé obìnrin mọ́ sí ẹgbẹ̀rún ẹ̀sẹ̀rẹ̀ Nàìjíríà náà kí ló kọ obìnrin lórí sílẹ̀ṣọ́ àti kí ló pẹ̀ sóhun kọ́lọ́pọ̀lọpọ̀ ló ní kọ́mọ̀ máa kátó ọ̀tí tó èsì ní ti mẹ̀rí sílẹ̀ṣọ́ tànẹ́bí sọ́rọ̀ láàrin ọ̀sálà pé ọmọ obìnrin lágbáwá ní wọ́n sí liability ni ọmọ obìnrin kí níyàwó ẹbí obìnrin kí lẹ́pẹ̀ obìnrin lóbi obìnrin ah wẹ́gbà kúṣùrọ̀ áàrùn òǹbì òǹfà zọ́nà wájú òwú mùsùlùmá ọwọ́ àkàdé ẹ̀ẹ́dì tó ju wọ́n fà rò pé pápìrò obìnrin olórí gbogbo yìí obìnrin ló tó bí pẹ̀lú àmàlà bí ń jẹ ìbànújẹ́ dé bá the next thing wọ́n lọ pa ni wọ́n gbẹ̀lẹ̀ wọ́n gbù mọ́lẹ̀ ṣé tí wọ́n bá bọ̀ mọ́lẹ̀ nìkan ó sọ pé islam ní ọ̀jẹ́ islam ní ọ̀jẹ́ wọ́n bọ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀kẹ́ kàlámìlì láì fún ọlọ́ wọ́n bòyìn mọ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n pa obìnrin ni wọ́n kàyín kún kankan islam lọ káyín kún lóní kí wọ́n bòyìn mọ́lẹ̀ ìgbà tí islam èdè ẹ mọ́ ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn o ìgbà tí islam èdè sẹ́ẹ̀rí obìnrin tí bàbá rẹ̀ bá kú wọn à ní fún lógún tọkọ rẹ̀ bá kú wọn ò tó sún lógún ni sọ ẹ̀gbẹ́ ẹ̀kúrẹ́ náà bẹ̀rẹ̀ Yorùbá ọ̀n bẹ̀rẹ̀ lárúbáwá Islam lọ́wọ́ ní rárá wọn sóyè ní ìsìn lè rìjálì nà sí ibò mímọ́ tàrọ́kàlì wàlìdán wàlà àkọ̀rọ̀bùn wàlì lè sáàyì nà sí ibò mímọ́ tàrọ́kàlì wàlìdán wàlà àkọ̀rọ̀bùn mímọ́ kọ́lá nínú àwòkáfọ̀ nà sí ibà fún òun obìnrin ó jogún wọ́n nípa ẹ̀tí wọn bàbá wọn ló kú wọ́n ó jogún ọkọ wọn ló kú wọ́n ó jogún ọmọ wọn ló kú tọ́mọ èèyàn bá kú sáájú èèyàn tó sì dúkìá wọ́n ó jogún ọlọ́run pín ogún kò sí èdè òlé ṣẹlẹ̀ ṣẹ̀rí àlọ́ tó pé ẹ̀gbọ́dọ̀ sún obìnrin ló gbọ́mọ́ ọkọ rẹ̀ kú ẹfun ní freedom kọ́ lọ fẹ́ tó bá wù tó bá jọ pé nu family yẹn lòó ti rẹ̀ tó wò ó ẹ̀wà tó lọ fẹ́ tíyẹn ó tó fún ní kíni owó orí mi Islam ló tó wá pa ilé nígbàjà ìlíyà tó bá fẹ́ fẹ́ yàwó ní sanwó orí wọ́n sì máa ń rèé po obìnrin ni ẹ lọ kàánú àdìsí àwa Aisha ọkùnrin márùn-ún lè gáǹgì lọ lórí obìnrin kan tó tó wá lóyún tó tó wá bímọ wọ́n tó wá já ẹ tó bá wọ́n ènìyàn àwọn yòókù òun lọ́lọ́mọ tọ́lọ́ bá yẹpẹrẹ yín bá ń kọ́ tọkùnrin bíi mẹ́wàá tí wọ́n rẹ́pù yín tẹ́ wá ń ro tẹ́ tó wá bímọ tó wá ń jà nítorí ọmọ kọ̀sẹ́ tí ọ̀tọ̀ dúdú inú oyún ló wọn ọmọ jìyà ní oyún ni o síbà ní ìsìláàmù pé ìsìláàmù wa pẹ̀yìn lé àwà fún àfikọ́tọ̀ bá yẹpẹrẹ ara rẹ̀ obìnrin kó tó lè sí lásán òbá ìyá ọ̀sán orí ẹ̀ àwọn òbí rẹ̀ ọyọ́ ọ̀dá ẹlẹ́rìí ò sí wà mọ́jẹ̀mọ́ nìka ìwọ́pẹ̀ tí ọ̀bà pé tẹ bá súnmọ́ ara yín sílẹ̀ lẹ́ẹ̀ṣe gbogbo wọn tó bá ṣe bẹ́ẹ̀ lọ túbá lọ́dọ̀ ọlọ́run ọmọdé ọ̀nà wáyé kọ́lọ̀ fún oríjẹ́wà àwọn obìnrin nínú nǹkan tó máa ń ṣe fún ẹni pé tó máa ń ṣe menstruation tó máa ń ṣe haidọ̀ nígbà yẹn wọ́n ó ṣe tọ́rọ bù wọn ni wọ́n ó lé bá ń dáná wọ́n rò bẹ́ẹ̀ sí pé tó bá ti ṣe 100% Islam rárá isna wukú làṣẹ ìlànà káà ìsìnáwó kò làṣẹ ìlànìká obìnrin tó civilization lẹ́yìn pé kọ́mọ́ kí irun kọ́mọ́ ṣe tání ọmọ ṣe ó lè bọ́kọ̀ ẹ̀dá náà ó lè bọ́kọ̀ rẹ̀ tẹ gbábíjú ó lè gbá mọ́sálásí ó lè bá tẹ́ pẹ̀yàmáàtì ó lè bá nu bàtà ó lè bá fọṣọ ó lè bá sàwọnṣẹ́ ilé kódà wọ́n tó lè gbádùn ara wọn lẹ́yìn pé wọ́n gbọ́dọ̀ lè sex through ojú ara wọ́n lè romance ara wọn wọ́n lè ọ̀dà ara wọn wọ́n lè dùn ara wọn wọ́n lè fọ́ para wọn lá wọ́n lè jọ fara kanra lórí bẹ́ẹ̀dì wọ́n lè jọ jẹun wọ́n lè jọ mutí wọ́n lè jọ gbé kọ́ọ̀pù síra wọn lẹ́nu ìfẹ́ lè máa lọ láàrin wọn lẹ́yìn pé mọ́dẹ̀ abẹ́rẹ̀ yẹn tí ẹ̀jẹ̀ ti ń jáde torí ìlera tó lè jẹ́ fún ọba kan ìsìláàmù lọ́pọ̀ ilé tí ọ̀tọ́ ẹgbẹ́ wa kí lọ àbá mo kí ní kẹ́lú kí lórí ọ̀yọ̀yọ̀ ayọ́yá gbọ́ mi lẹ́gbọ́n mi jọ mọ́bà mọ́bà mọ́bà sọ̀rọ̀ mọ́bà ọkọ̀ mi o tí ọ̀sọ́ yìí bí ẹ táàmù ẹ lébi ẹran kò kọ̀ yẹ kẹ́ ẹ dúpẹ́ fún ìsìláàmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kíni o nínú àwọn àdánwò eléyìí tí wọ́n kó yín sí ìsìláàmù lọ wá kúrò níbi àwọn nǹkan yìí ọ̀dà lórí ọ̀rọ̀ obìnrin tá a tó ń sọ yìí náà wọ́n ní pé islam ẹ bá wọ ẹ̀ádúrẹ́tì àwọn àwọn àwọn tí àwọn ọ̀tá ọlọ́run wọ́n ní ọ̀yẹ̀ obìnrin jẹ nínú ìlọ́po méjì tóbi lọkùnrin ọmọ ọmọ lè dákàrí mithlo afilu ìfàyà yìí sí adébòsàn náà àwọn ọ̀tọ́ ẹ̀sẹ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan tó dá lọ́pọ̀ èdè wọ́n wá mú misconception wọ́n wá ń spread it jama àwọn àfa àsálà ìtọ́pọ̀ tóbìnrin tí bàbá èèyàn bá kú àbọ́kọ́ kú ní ìsìn lápẹ̀rẹ̀ ẹjá lu bàbá tí ọmọ obìnrin tó bá jẹ́ 31 years tí wọ́n sì bí ọmọ kan láàárọ̀ ìtọ́jẹ́ one day ìyá thirty one tó mú ten million ọmọ tọ́jẹ́ one day twenty million ló ń bí Islam ṣe pẹ́ ọlọ́run ló sì pẹ́ bẹ́ẹ̀ ó sì bá láàká ìwọ̀n tá a bá la etí tá a la ọkàn wa tá a gbá láyé ẹ̀ alákọ̀ọ́kọ́ bọ́ọ̀lù ọ̀hún ṣe dá obìnrin látijọ́ tí wọ́n bá ti bí obìnrin tí yé e jáde láyé born to collect ni obìnrin ọmọ ìpòwó tí èkú ni a máa náwó lé obìnrin lórí tí èkó ni àfobìn tó bá fi àjẹrẹ ní kú nígbà tó pínlẹ̀ bá wà lọ́mọ ta ní ọmọ náwó lé lórí jẹmọ́ bàbá rẹ̀ stage one yẹn gbogbo àwa tá a sọ àwọn ọmọ wa obìnrin àtàwọn ọmọ wa ọkùnrin ìdàkúdà àrùjọ wájú ọlọ́run tabára àwọn ìyàtọ̀ wà lókè ní àwọn ìyàtí gbọ́wọ́ àsìkò àwọn ọmọ wa obìnrin wọ́n yẹ ká ṣe wá àsìkò wa à ń sọ wọ́n di lórí ibi pàápàá àwọn ọmọ tiwa tó jẹ́ mùsùlùmí àwọn ọmọ wa ní òkiri fùfú àwọn ní òkiri ẹja adé àwọn ní òkiri ọsàn àwọn ní òkiri àgbàlùmọ̀ àwọn ní òkiri ewédú gbogbo nǹkan tó máa kiri láyé ẹlọ àwọn tó kiri jù over ninety percent of them they are muslims ibi àwọn ọmọ yìí ti ń kiri wọ́n corrupt wọn ọmọ míì tó wà bàjẹ́ tẹ́lẹ̀ orí ìkiri náà ti di fìláwà ọmọ yẹn tí wọ́n ti jábàlẹ̀ nígbà ara ẹja dé sixty naira london naira ó máa ọmọ tẹ́ fọ́ thirty naira lówó lé láàárọ̀ o yọ ọgbà ó tó di dọ́kejì one twenty ó fọ́ wọn 200 ó ní máa mú 80 naira lọ ṣe ẹ̀kọ́ dọ́kùtà ni ó lè sí báńkì nílé oṣù méjì mẹ́ta ó sì bọ́ ọmọ yẹn ti ń gbọ́mú ọmọ bí ọmọ 13 14 15 irú ẹ̀ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tí ní oṣù gbé ọmọ 12 years tí wọ́n rí èkó níbi ó ti ń kiri ẹja dé àwọn ọmọ tí wa tán kiri ọsàn tán kiri fùfú ọmọ ẹlẹ́à ó kiri fùfú lọ àwọn òṣè fi làákà ìkọ́rọ̀ tiwa náà ṣé tó sì bá tó ń ta wá atúfẹ́ ọ̀tá wọnú jáàmù pẹ̀lú àwọn ọmọ tiwa náà ṣe kọ̀ǹdọ̀ tó pọ̀ jù ẹ má jà tọ́ra wa jẹ́ o ọmọ tó ọba bí ṣẹ̀rí ọ̀tàkùnká bí máa pọ̀ àwọn ọ̀dẹ̀kàwọ́ kéèyàn mọ́ family plan ẹ̀rọ kan pé ọ̀fẹ́ tó kọjú ọmọ mẹ́ta ṣùgbọ́n ọmọ tó ọba bí rípọ̀ ọ̀tọ̀ wọn tó bá rò pé bí ẹkọ́nọ́mì ìlú ìṣerí mọ́wàá jọ jẹ́ pé torí òsì ló ṣe lọ ṣe family planning jọ jẹ́ torí ìbẹ̀rù ọlọ́run pé mi ìfẹ́ bímọ kan ya kọ̀dọ̀ èèfẹ̀ bímọ kan ya ọmọ ẹlẹ́jà dé tí wọ́n mọ̀ rẹ́pù lórí ìkìlẹ̀ ẹ̀yà dé bó jẹ́ tó dé ìfẹ́ bí kọjá mẹ́ta ìfẹ́ bí kọjá mẹ́rin tọ́lọ̀ bá pa mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́ ìyàwó ẹ̀sìn wọn mẹ́nu pọ́ọ̀sì so yé èsì sọ nǹkan tó lè fẹ́ ìyàwó mi ìwọ́tọ́ ọjọ́ mi tó èsì làákà ìlú so yé àwọn máa ti ẹ̀wọ́n kú jọ́kàn ìwọ̀ ọ̀nà ọmọláyé ọkọ̀ òkò fẹ́ ìyàwó mi yọ lọ nínú ẹ̀jẹ̀ kórè ẹ̀ wálẹ̀ jẹ́mọ̀ láti dọ́ta àbá ti bí wọn tí wọ́n èkó àmọ́ náwó lé wọn lóde ní ìgbà tó wà ní ọmọ kékeré àbọ̀mọ̀gé àní bàbá wọn ní ọmọ ṣe kí ni o ní ọmọ náwó lóde tọ́lọ bá ní kásà ṣe yọrí lẹ́bù yẹn tí èso ọmọ tó gboyún ọmọ táa fà lọ́kọ lọ́wọ́ ẹwọ mọ́sí àwọn tó ń gboyún ìyá ń jẹ wọ́n ní ọkọ èyí táa fà lọ́kọ lọ́wọ́ gan ìyá ń jẹ kábá lè tọ̀lọ̀ gboyún ṣùgbọ́n ọ̀tọ́ ọjọ́ òbí náà ara làákà ìmọ̀ mọ́ fi ọmọ rẹ obìnrin fún just any brother àáfàá kan ológbọn rẹ̀ kalẹ̀ bí ológbọn Usama ṣòkòtò rẹ̀ báyọ̀ fẹ́ ìdílé kà ó ṣèwádìí irú àfáà wo ni èyí ni lẹ́sìn kọ́mọ̀ níwà àtẹ̀sìn àti wà ní ẹni tó bá lẹ́sìn tó níwà ní ọfọmọ rẹ̀ obìnrin fún jẹ́ kí wọ́n sọ ọ́ lẹ́nu pé mọ́mọ́ tí mò ń ṣe tèmi yé mi ẹlẹ́sìn àtò níwà àìmọye àwọn ọmọ ìyá wa náà táwọn ọmọdé bẹ̀rẹ̀ lórí ìwé ẹranko ní ọmọ ọwọ́ rẹ̀ báyàwó tó yọmọ fìyàjẹyàwó tí ó dára padà fẹ́ àbúrò tí wà àfẹ́fọ́ ìtọ́ ọ̀fẹ́ lórí àwọn oṣù tìrìtì ẹ̀ ní ìbẹ̀rẹ̀ kó ní ọ́ lọ́jọ́ pé ìdájá àkọ́ mountain dọ́ọ̀nà dínà wúwà fúnukọ̀ òun fọ́sọ́wíjú ẹ̀sìn àtiwá ní ẹni tó lẹ́sìn tó níwà tó bá lóun fẹ́ fẹ́ ọmọ ní ẹjọ́ fẹ́ ní tó wà ní àkọọ́lẹ̀ kìí sẹ́sìn lásán á irun mọ̀pọ̀ ṣòkòtò fóòkè ọmọ ń ṣe nẹ́fìlà ọmọ ń tìlàwà ṣùgbọ́n ìyàwó sẹ̀ká ìwọ̀n fọ̀tímẹ̀ẹ́dógún ni wọ́n pàdé kò níwà kankan ara àyàwó ọ̀yà láì bá dáhùn ó sì lówó lọ́gbọ̀n ní olówó ọsítù ẹni tó níwà tó lẹ́sìn ẹ̀jẹ̀ ọ̀fẹ́ ọmọ yín tó bá ti rí bẹ́ẹ̀ tóbi bá wọlé ọkọ ìnáwó rẹ̀ ó wà shifted from the father to who to the husband ọkọ ló kù tí wọ́n lè lọ́wọ́ àìbá àwọn àmà àmà ṣẹlẹ̀ tó jẹ́ pé ọkọ ní ọkọ kódà lọ́fẹ̀ẹ́ kọ́mọ́jù mọ́ọ̀sì àwọn obìnrin wọn máa ń gbọ́ lọ́kùnrin ló ń gbà mí ìgbà mí ẹ̀mí ọkùnrin ó sì tó kéde lọ obìnrin lọ kálọ́kọ bá wá sí ẹ̀fà ọkọ̀ lálẹ́ ìwọ̀n náà ó lè lórí ọkọ̀ náà ti kú báyìí tọ́lọ̀ bá ní kẹ́mi ọkọ̀ ogun mẹ́tàmì tọ́kọ̀ bá àwọn ọmọ náà ṣe kí ni o wọ́n ti gbọ́n ó wà ṣíftẹ̀ sórí àwọn ọmọ tí ọba wá lọ́mọ àbọ́mọ tí ìyàwó tó kú tọ́kọ rẹ̀ kú tó ní àwọn ọmọ òtí ìlé gbọ́n pàtà ó di orí muslim community ìta àsìmọ̀ báwa mùsùlùmí a ní the castrol kódà ọmọ nínú táwọn sáwọn ọmọ ìyá wa pẹ̀lú àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá ní south western Nigeria ti wá ń bí àtàwọn ibòmíì lágbàáyé táàbà ní tọrọ wa jẹ a níbi àwọn àkójọ àwọn mùsùlùmí ló fa àwọn jama Islam tí wọ́n mọ̀ ṣẹ́ fọ́lọ̀ ara ṣẹ́ wọn lélẹ̀ obìnrin tó bá jẹ́ opó wídò àbí àbí tó bá jẹ́ divorce tọkọ rẹ̀ kọ́ ọ̀lẹ́ èyí tí wọ́n fi àwọn ọ̀dà sẹ́wọ́ sòsì náà àwa tá a jọmọ ìyá wọn nínú Islam àwa láàmà tẹ́kẹ̀ àwọn a lè ní obìnrin mẹ́wàá tọkọ wọn sẹ́mi nìkan ẹgbẹ́ dáwà láwọn sẹ́mi lọ́rùn kí ni sálárì mi ṣùgbọ́n tá a bá ní Muslim community àbá láwọn jẹ̀mọ́ Islam tí wọ́n ṣẹlẹ̀ ọlọ́run láwọn àdúgbò kọ̀ọ̀kan wọ́n lè pẹ́ àwọn olè tọ́jú méjì ẹ̀yin náà máa fẹ́ bá tọ́jú méjì irú àwọn obìnrin tá à ń lọ́rọ̀ lórí tí wọ́n fi Islam lẹ̀ àìmọye àwọn èèyàn la lose nítorí pà lè kéta sí financial need wọn àwọn agbẹ́gbọ̀n economically buoyant ṣé ẹni tí ò yóra rẹ̀ tó lè yóò yẹ irú obìnrin yẹn tó lè wọ́n ní káwùjọ ìsìláàmù ṣe kí ni ọmọ ní orí lórí owó zaka a lè ná fún wọn owó sọdakọt a lè ná fún wọn àwọn tó bá fẹ́ sọ̀tọ̀rẹ̀ àánú àánà fún wọn tó bá rí bẹ́ẹ̀ ìsìláàmù wa ní ọkùnrin ẹwà mọ́ ọkùnrin o ń jọba tó lè di wípé ọ fẹ́ yàwó báyìí tóun èkú yọ́ ọmọ ṣe kí ni yọ́ ma náwó ẹni tí yọ́ ma gba owó àtẹni tí yọ́ ma náwó tàlọ́ ẹ̀kọ́ rẹ̀ pọ̀ jù ṣẹ̀rí àwọn agbó fọ́pọ̀ àwọn kan wọ́n sọ pé Islam fi àgbègbè àwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọ́n fẹ́ bayé àtọ̀mọ́ jẹ́ wọ́n ní ṣàádà tó rà tá ìgbẹ̀rọ̀ jù wọ́n ní Islam tàbí omi méjì tán bá jẹ́rìí ọkùnrin kan ló rẹpẹ́sẹ̀tì wọn bẹ́ẹ̀ ni sọ́nà ọdún sọ ìsìn ni fàtàkìrọ̀ ìdáhùn mọ́lẹ́kùn kúrọ́kọ́ ni bọ́lọ̀ ṣe tó bẹ̀rẹ̀ wọ́n mọ́ tètè i'm not talking about intellect ó mi lè wà intellectually sound jọkùn lọ tó bẹ̀rẹ̀ ó ní first class tọkùn ní ní first class ṣùgbọ́n tó ṣe kò bẹ̀rẹ̀ lọ́jọ́ first class lọ tó ó bẹ negligence wà fún wọn ìlákàkù tẹ́ bá ti wá ń wá ẹlẹ́rìí obì méjì ní ẹwà 100% ọkùn kálá níbi ẹlẹ́rìí mẹ́rin ẹ̀rí ọkùnrin mẹ́ta ẹwà wá obì méjì ẹ̀rọ ọkùnrin méjì ẹwà obì mélòó obì mẹ́rin sẹ́ẹ̀mọ́ tọ́fà ó ti gbàgbé ní níjọ́ tí wọ́n pè mí àti ẹ̀ pẹ́níkà sẹ́lẹ́rì ah, bẹ́ẹ̀ ni mo ti rántí ní ìsìn létò obìnrin ìyàwó tó ní ọmọ ọsẹ láìsí lẹ̀ ọba sẹ̀wà lẹ̀ tí mo tún sọ pé kó o fi ẹja sínú dọ̀lọ́fù ah, àgbà láìlóòtọ́ lẹ́tọ̀ ẹ̀nà ìgbìmọ̀ sábà jẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlá máa sì dọ̀lọ́fù létò obìnrin ẹni tó jọba pọ́líṣì bàbá lẹ̀ ó ti gbàgbé ẹ̀ tí ìbá ní pọ́líṣì bàbá yìí kò tọ́ lè mọ̀ tí ó tó jó omi tí wà tó méjì ẹ̀yìn náà kọ́lù jẹ̀ fúnra yìí omi máa ń gbàgbé nǹkan ẹ̀yìn obìnrin náà sì mà bẹ́ẹ̀ àti afẹ́ parọ́ lókè ẹ máa ń gbàgbéra obìnrin tó ní pé wọ́n ṣe nǹkan báyìí náà yóò tó sílẹ̀ bẹ́ẹ̀ lógún lẹ́yìn ìgbà yẹn ní ẹ má bínú bàbá ó tún bàbá lẹ́lẹ̀kẹrìnlá ẹlẹ́ẹ̀kẹdógún sixteen times yọ ọmọ bàbá táyé ìparẹ́ ni tó bá níbẹ̀ wá fẹ́ fìyàn jẹ́rìí ẹ̀rí tó le fa kápáyàn àbí tó fẹ́ nìkan bí lálà ẹwà fẹ́ pẹ́lẹ̀ rẹ̀ wà lọ wá omi ẹyọ kan yọ ẹjọ́ ti dàrú ẹni tí ọ̀yẹ́ kó jẹ́ ọ̀gẹ́jì àmì ọlọ́run tó ṣe gbogbo táwọn tẹ́sọ̀ nípa àwọn obìnrin ìyàmọ́ ìkéde o kùrọ̀fáà wà àbáàtì lórúkọ àti bẹ́lẹ̀ ìlú òṣèké ni o kò fẹsẹ̀ nílẹ̀ ẹlẹ́kẹta nínú àwọn misconceptions àwọn àsìkò àgbọ̀yé ebi tí wọ́n spread bí tí wọ́n fún akínpa Islam wọ́n lè dájọ́ ṣẹ̀ríà Islam ó ti le jù wọ́n ní kọ̀ bá àgbàgbọ́ ènìyàn yóò àjọ wọn náà fẹ́rẹ̀ ìsìláàmù ìsìláàmù kan máa gé ẹ̀rọ ẹ máa wo ẹ máa wo parochial thinking ìsìláàmù kan máa ṣe kí ni nígbà tá a sọ fún ìsìláàmù lẹ̀ sétùmẹ̀ ni pé ẹ̀sìn tọ́já sí pé wọ́n máa gé ẹ̀rọ sétùmẹ̀ ìsìláàmù nìyẹn ìwọ náà lọ ìwọ náà bẹ̀rẹ̀ lé àtọ́nà ìdè bàbá ẹ̀yìn ó dìgbà tó súnmọ́ tó ní láwọn òbí rẹ̀ náà sétùmẹ̀ ìsìláàmù nìyẹn ẹwà jẹ́ àwọn díẹ̀ nínú abala tó ti pẹ̀lú ṣẹ̀ríà lódodo ṣẹ̀ríà gbé ìdájọ́ tó lágbára kalẹ̀ sí ìdájọ́ ṣẹ̀ríà tá a bá kọ̀m̀pìà rẹ̀ pẹ̀láwọn òfin rọ́ òfin àkóso tí wọ́n gbé kalẹ̀ ní ayé ẹni tó rí ẹ̀bá wà bẹ́ẹ̀ yóò mọ̀ pé Allahu akbar wà áhàkà ah! ọlọ́run òfin ṣe nínú òfin ṣẹ̀rí àkínbó ní ẹ̀bẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo àtàjọ́kùn ta ló bẹ lọ́n kán máa jí dúkẹ́ ọ̀rọ̀ ó tó ń bá la mọ́tò lórí kan jí lọ́nà sáré mọ́ wa ìwọ tó bá bẹ lọ́rẹ̀ lọ́wọ́ ká bọ̀ sàdúrà ọlọ́wọ́ jẹ́ ọmọ jí dúkẹ́ àrẹ ta ló fẹ́ nu wa fóònù mi yìí mo fi ń rí kọ́ọ̀lù alẹ́ àná tí mo ń bọ̀ láti ìfitọ́rù kan mo ti lọ sí lẹ́kítọ̀ mo bọ́ọ̀lẹ̀ mo mọ́tò wà lẹ́fọ́nù bá bọ́ọ̀lẹ̀ ọlọ́run wá ní kí n fura mi tí lè ju ìṣẹ́jú méjì lọ lọ́dà kí n mọ̀rí fóònù mọ́ fóònù kí n tí wá ń bẹ lọ́wọ́ mi bọ́ a ah, ti dé síbi ti bọ́ọ̀lẹ̀ níwọ̀n bá àárín sísẹ́mù mi ti dàrú sísẹ́mù ti dàrú kìí ṣe fóònù gan ni sísẹ́mù tó dàrú gbogbo tí mo ti séèfù sórí ẹ̀ níbo mo ti fẹ́ rí mọ́ láptọ́ọ̀bù mi kíláàṣì láìpẹ́ yìí dàárọ̀ ìwọ̀n àti ìrìnàjò last week ló crash ìwọ̀nba information tí mo save sórí kí ló kọ rẹ̀ kí ni flash drive òun ni mo rí kìí mo ti lose àwọn information kan ní ìfẹ́gbé màá ẹsẹ̀ máa wá kí ọlọ́run tó gbọ́n mi àwọn ìtọ́jẹ́ fighter one project masters mi àwọn àwọn èmi tí mo ti kọ ìwé náwà ìwé nysc kankan gbogbo àwọn yẹn mo tó ní lórí email mi mo ti attach àwọn ẹ̀mọ́ email mo ti document gbogbo ẹ̀ mo ti download ẹ̀ lórí laptop àìmọye so many documents àwọn lectures ẹ̀rẹ̀ gangan ṣe mo ti lose àwọn kan nìsẹ̀ látara pé kí ni laptop crash kẹ́ni kan wá jẹ́ pé tí àmì nìsẹ̀ mo wà leave torí pé wọ́n jí lọ ó crash mi wà láì kẹ́ni kan ó jí lọ àfà màá gbàgbé ọgbẹ́ni àlèkè àmì ìfì kọ́ ṣẹlẹ̀ ìdè ni kẹ́ni kan wá ara jí laptop mi làdúgbò fóònù mi lọ ẹ̀rọ pẹ̀lú mi ó dùn ẹ̀ẹ́dá mi náà kẹ́nì kan wá ká mi mọ́lé wálé ìyá zùmílà kó ló wọ́n gba dúkìá rẹ̀ àbí ẹ̀mí rẹ̀ sínú wọn máa dùn Islam wa gbọ́kalẹ̀ ẹ̀ ń bá jalè ẹ̀gẹ́ lọ́wọ́ ẹ̀ máa fẹ́ jí fóònù sólè fi mú jí fóònù kẹ́yìn orí imúre ọ̀yájú ìmúra fi mú gbé fóònù jàmá sọ̀rọ̀rùn ẹ̀ dáni lóhùn ní sọ̀rọ̀rùn kò rọrùn kéèyàn ṣe kí ni ó kéèyàn fi imú kó fi jí fóònù kò rọrùn rárá mọ̀rọ̀bọ̀rọ̀ mi àbí òye kò rọrùn kò sí rọrùn kó fi ẹwà àwọn ẹranko kan bí ajá ní àwọn amáfẹ́ ní gbé ìgbà kò rọrùn fáwọn èèyàn ẹnu tọ́lá fẹ́ ní gbé microphone tó lè gbé ìdí ẹ̀ ẹnu ló wọ̀n ránṣẹ́ ọwọ́ ẹ̀ la fi ń jalè ẹ̀yà gbé ọwọ́ rẹ̀ ọ̀tọ̀ ẹ má gèdè bí ẹgbò ẹgèdè bí wrist ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n báyìí àbíkú wọn náà kọ́ yìí ẹgèdè bí wrist ìgbọ̀ngbọ̀n báyìí tó bá tó jalè lẹ́ẹ̀kejì ẹ tó gbé ọwọ́ kejì kò sọwọ́ tí ègé ìkàmọ́nù eléyìn nínú àwọn olè àwùjọ olè ti dẹ́kù olè ti dẹ́kù minus one ẹ̀tọ́ wá máa àdánwò mi ẹ̀ tó wá fẹ́ jalè àlàbàjá ah, máa jalè torí ọlọ́kọ̀ rà wà ọ̀gá wà láyé yóò wà drastically reduced up to 95%. Even ọgbọ́n náà up to 99%. Àwọn olè tó wá ń bẹ tí wọ́n kọjá bá ń jọ lọ́wọ́ ẹ àwọn àwọn adigunjalè olè tó bá pààyàn. Sóyé ní ìsìn, irú àwọn oníyàlè rọ́bà yẹn irú àwọn yẹn tí wọ́n kọjá wọn lọ́wọ́. Olè lọ bí àwọn àwọn àwọn pé owó 那我干我干，你去拉拉。